níbẹ̀ kókó ń bẹ jókòó ń bẹ àárí ànúgbà àárí ànúgbà lórúkọ jésù òjò yìí yóò tù wá lára òjò yìí yóò tù wá lára òjò yìí yóò tù wá lára òjò yìí yóò tù wá lára òjò yóò tù wá lára àánú ọlọ́run yóò fọ̀n lórí ayé wa mo gbàdúrà àánú ọ̀fọ̀n lórí wa òjò yóò tù wá lára. Amen ọwọ́ olúwa yóò yà wá lẹ́nu ọwọ́ olúwa yóò yà wá lẹ́nu ọwọ́ olúwa yóò yà wá lẹ́nu orí ẹ̀yin tẹ́ ẹ wọṣọ mẹ́rin márùn-ún mẹ́ta mẹ́fà méje olúkúlùkù gbogbo ní ìgbà àti àkókò wà fún àkókò òjò la wà ẹ̀rí àkókò òjò la máa ma àwọn tí wọ́n pé àtàwọn tí wọ́n bí ní seven and a half months mm. Mm. àtàwọn olóṣù méje. Mm àtàwa tá a pẹ́nu oyún àkókò òjò la máa fi mọ àkókò ti olúkúlùkù ṣùgbọ́n olúkúlùkù ohun gbogbo ni ìgbà tí àkókò ń bẹ fún àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run lórúkọ jésù èmi àti ẹ á rí àánú gbà mo ní a ó rí àánú gbà a lórúkọ jésù a ó lórúkọ jésù a ó lórúkọ jésù a ó rí àánú gbà àdúrà rẹ ó gbà àdúrà rẹ ó gbà òní ni ọjọ́ àánú ó rí àánú gbà òní ni ọjọ́ àánú lórúkọ jésù ó rí àánú gbà lórúkọ jésù ó rí àánú lórúkọ jésù ó rí lórúkọ jésù ó rí mo gbàdúrà wàá rí àánú gbà lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ wàá rí àánú gbà lórúkọ jésù wàá rí àánú gbà lórúkọ jésù wàá rí àánú gbà ilẹ̀kùn àánú ó máa ṣí ilẹ̀kùn àánú ọ máa ṣí níwájú ọlọ́run àánú yóò wá ọ mo gbàdúrà ọlọ́run ó fa wá ọ ọlọ́run ó fa wá ọ ọlọ́run ó wá ọ ọlọ́run wá ọ ọlọ́run wá ọ ọlọ́run wá ọ ọlọ́run ọ ọlọ́run ọ ọlọ́run yóò fi ọ ojú ò tì ọ ojú ní tì ọ gbogbo ẹ̀yin tẹ ẹ wà àìsàn. you that you are in a state of sickness. ọlọ́run àlàáfíà. the God of peace. lay hands on you. ọlọ́run àlàáfíà. the God of peace. lay hands on you. Ọlọ́run àlàáfíà ọ̀dáwọlé yẹn kí lorúkọ olórí ogun oṣù kẹjọ yẹn náà Masalia ẹni tí ọlọ́run gbèrò ẹni tí ọlọ́run ràn lọ́wọ́ ẹni tí ọlọ́run tì lẹ́yìn fún oṣù kẹjọ ẹni sebekai ara hausa di àwọn ará sáré tó ẹni tí ẹgbà méjìlá ní tẹ̀lé lẹ́yìn ẹni tí ọlọ́run gbèrò ẹni tí ọlọ́run ràn lọ́wọ́ ẹni tí ọlọ́run tì lẹ́yìn ọlọ́run bá wa gbé ọ̀rọ̀ ta ló lè dìde ogun sí ọ ọlọ́run bá ràn ọ lọ́wọ́ ta ló ní kí ló ń ṣe ń question what you're doing there. If God is backing you up, who is that person that won't disgrace you? I pray. In the name of Jesus. May the Lord back you up, amen. Ọlọ́run máa tì ọ́ lẹ́yìn. May the Lord support you, amen. Ọlọ́run máa tì ọ́ lẹ́yìn. Amen. Lórí ohun gbogbo. In the name of Jesus. Ọlọ́run ó tì ọ́ lẹ́yìn. Amen. Ọlọ́run ó tì ọ́ lẹ́yìn. Ojú ò ní tì ọ́. Amen. Lórúkọ Jésù. In the name of Jesus. Ọlọ́run máa tì ọ́ lẹ́yìn. Amen mo ń gbàdúrà lóru ọlọ́run sọ fún mi pé mo sì máa so ohun tuntun yìí tó tó lọ máa so ohun bí mo ti gbọ́ nìyẹn bẹ́ẹ̀ ni màá so ohun tuntun I will do a new thing màá bẹ́ẹ̀ ni sà màá so ohun tuntun láyé àwọn ènìyàn ẹ má rántí nǹkan àtijọ́ mọ́ àti nǹkan àtijọ́ ẹ tiẹ̀ má ro ohun ń ṣẹlẹ̀ sí ọ lọ́wọ́lọ́wọ́ kíyèsí èmi ó so tuntun kan ní ìsìn ni yóò wù jáde ẹ wà ní ìmọ̀ bí lóòótọ́ màá la ọ̀nà kan ní aginjù màá sì mú odò jáde ní asálẹ̀ hmm. gbogbo ẹ̀yin tírètí yín pé ẹ gbọ́ báyìí lolúwa wí ní oṣù yìí tó lọ ọlọ́run máa fo tuntun rántí. Amen. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti sọ̀rètí nù. Oh. Masali kabaru madaya likapa. Yes. mo sọ tẹ́lẹ̀ sí ayé yẹn your life. ọlọ́run máa fo tuntun bẹ̀ yín wò. may the Lord with something new amen. ọlọ́run máa fo tuntun bẹ̀ yín wò. may the Lord with a new thing. ọlọ́run máa fo tuntun bẹ̀ yín wò. may the Lord with something new. gbogbo ẹ̀yin tí ayé ń kẹ́gàn. you that the world is smoking. lórí onere kan. as touching something. báyìí lolúwa sọ. just says the Lord. oṣù tí ẹ wọ̀ yìí. this month that you are. ọlọ́run máa fo tuntun bẹ̀ yín wò. may the Lord with a new thing. tẹ́ ń fi agbára kátà rìn. you that are struggling your journey. olúwa lẹ́nu mi. listen to the word of the Lord. oṣù tí ẹ wọ̀ yìí ọlọ́run máa sọ tuntun lálẹ́ yìí kóòtù yìí lọ. before the end of this month. mama mommy. ogun gbèsè yẹn. the battle of death. ó máa dìgbàgbé. yàtọ̀ tó ní ẹ̀yìn mẹ́rin ogun gbèsè yẹn ó máa dìgbàgbé ogun gbèsè yẹn ó máa dìgbàgbé ogun gbèsè yẹn ó máa dìgbàgbé ogun gbèsè yẹn ó máa dìgbàgbé mo gbàdúrà fún ọ gbogbo ogun gbèsè. every battle of them. ogun agbára káká. battle of attacks. ọlọ́run yóò fòpin sí. may the lord put an end to it amen. kí oṣù yìí tó lọ ni. before the end of this month. ogun agbára káká. the struggling battle. ọlọ́run yóò fi òpin sí. may the lord put an end to it amen. lórí ayé rẹ. over your life. òpin dé bá. an end comes to it amen lórí ayé rẹ òpin débà òpin débà òpin débà láìdé bí ọlọ́run bá máa so tuntun. if God wants to do a new thing. a mú rẹ níbi gíga. it will make you to be remembered in the eye. sà. yes sir. bí ọlọ́run bá máa so tuntun. if God wants to do a new thing. a mú tuntun rántì rẹ. to remember you àwọn tó tiẹ̀ nírètí sí. those that you are not expecting from my voice. ẹnìkan ń saying amen. ẹnìkan wò mí watching me. gbàdúrà. I pray. Ní ibi gíga. In the apex. Tí wọ́n ti gbàgbé rẹ̀. They are forgetting you. Wọ́n máa fọ tuntun rántí Mèsè kèrúdà yá màá kábàrú àmà. Mo gbàdúrà fún ọ. I pray for you. Ibi gíga. Tí wọ́n ti gbàgbé rẹ̀. They are forgetting you. Wọ́n máa fọ tuntun rántí ibi gíga tí wọ́n ti gbàgbé rẹ wọ́n máa fọ tuntun rántí ibi gíga tí wọ́n ti gbàgbé rẹ wọ́n máa fọ tuntun rántí wọ́n máa fọ tuntun rántí wọ́n máa fọ tuntun rántí wọ́n máa fọ tuntun rántí wọ́n máa fọ tuntun rántí wọ́n máa fọ tuntun rántí wọ́n máa fọ tuntun rántí wọ́n máa fọ tuntun rántí níbi tó yẹ kó o ti gbàràn lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n gbàgbé rẹ̀ wọ́n máa fọ tuntun rántí wọ́n máa fọ tuntun rántí wọ́n máa fọ tuntun rántí láìdé ẹlẹ́ẹ̀kejì tí ọlọ́run bá sọ tuntun if God should do anything a máa fún ọ lóore tuntun he will give you a new song to sing oore tuntun a new song a fi oore titun sí ọ lẹ́nu he will give you a new song to sing bẹ́ẹ̀ ni yes sir psalm forty psalm forty verse three yẹn verse three a fún ọ ní oore tuntun he will give you a new song torí ọ̀tọ̀ ni orin tó ń kọ tẹ́lẹ̀ because the song you were singing before was different maybe you were singing a song of ashes you change your song wà á change yẹ tọrọ ti se nǹkan tó sọ ó fi orin titun sí mi lẹ́nu a ní orin ìyìn sí ọlọ́run wa ọ̀pọ̀ ènìyàn yóò rí o yóò sì bẹ̀rù yóò sì gbẹ́kẹ̀ ẹ nawọ́ yín sókè gbogbo ẹ̀yin tẹ́ ń kọrin agbára kàkà ọyẹ́ ẹ lọ kọrin titun. Kóòtù ìtò lọ. Before the end of this month. Lórúkọ bàbá. In the name of the Father. Ọmọ. Of the Son àti ẹ̀mí mímọ́ ìmọ̀ọ́sàlì kàbàrú lórúkọ jẹ́ ẹ lọ kọrin tuntun. gbogbo ẹ̀yin tí wọ́n ti kọrin ìkọ̀sílẹ̀ fún. you would have been sound song of rejection for. ẹ̀yin tí wọ́n kọrin ìjákulẹ̀ fún. you would have been sound song of rejection for. ẹ̀yin tí wọ́n kọrin agbára kankan fún. you would have been sung song of action for. àṣẹjáde sí yóò. authority locate you. lórúkọ jẹ́ ẹ lọ kọrin títún. go and sing the new song. láìdé ẹlẹ́kẹta tí ọlọ́run bá máa sọ tuntun ó máa gbé ọ sórí àga tuntun kò sì ní sí ọ̀tá tí ó lè dá ọdún má gbàgbé oṣù kẹjọ la wà dávidi ní ẹ̀kẹjọ nínú àwọn ọmọ tí jésù bí ó sì wà ń bẹ̀ má gbàgbé pé àwọn ẹgbẹ́ rẹ̀ ọgbà tiẹ̀ ṣùgbọ́n ọlọ́run gbà tiẹ̀ ọlọ́run wá gbé sórí àga sọ́ọ̀lù wá wí pé ìwọ ẹ lọ bá mú wá. Go and bring him here. Ẹ mú wá. Go and bring him here. Ọba rán àwọn ọmọ ogun lọ. He sent his gladiators. Wọ́n kàn Dábìdì lọ́dọ̀ Samuel. They met David where Samuel was. Samuel ní ìdálẹ́ fẹ́ mú. Who do you want to marry? Wọ́n ní Dàdé Fini. They said it's David. Ó ní Dèéfì. He said David. Ó ní ó lẹ̀ lẹ́mìí mímọ́ ni. He said you don't have Holy Spirit. Bẹ́ẹ̀ bá lẹ́mìí mímọ́. If you have Holy Spirit. Ó yẹ ká mọ̀ pé. You should know. Olúwa ti pèsè àga tuntun fún. The Lord has provided a new job for you. Àwọn máa ń sọ tẹ́lẹ̀. And they started prophesying. Gbogbo wọn máa ń fẹ́ dé. All of them were speaking in tongues. Nígbà wọn fẹ́ dé. When they were speaking in tongues. Wọ́n padà lọ lé. They went back home. Ó tó rà wọn bà mí wá. He sent another son of people. Àwọn náà tó fẹ́ dé fún. They spoke wọ́n tó lọ lé bọ́ọ̀lù tó wá ó náà tó fẹ́ de fọ́ àwọn ẹgbẹ́ ilẹ̀ ọ̀dà bíi pé lẹ́fẹ̀ ẹ̀rọ díẹ̀ o ọ̀yà rọra padà jẹ́ pé ọ̀dà hmm. bíi pé nǹkan ju nǹkan lọ o bí tọ́ọ̀lù tẹ kọ́kọ́ padà lẹ́nu ó tó wá ń lépa rẹ̀ ẹni ọlọ́run fẹ́ mo gbàdúrà gbogbo ẹni tí ń lépa rẹ̀ láti ṣe ọ́ ní ìlú ọlọ́run máa fi kú dáná. Idaya marua kavarua. In the name of Jesus. Imarua makaya likaba. Oh yes, Lord. Láìdé ẹlẹ́kẹ̀rin. The fourth. Tọ́lọ́n bá máa sọ He don't want to do anything. Amúkárántì rẹ níbi tá a ti kọ́ lẹ̀. To make it to remember where you were sixty fifteen. Isaiah sixty fifteen. Níbi a ti kọ́ lẹ̀. Where you were forsaken. Tó bẹ́ẹ̀ mm. tẹ́nikẹ́ni ò béèrè rẹ̀. Èmi ó sọ ọ́ di ògùn ayérayé àti ayọ̀ ìrandíran. Màsálì kàpáyàyà. Ibi a ti kọ́ lẹ̀. Tá a ti kórìíra rẹ̀ tó bẹ́ẹ̀ tẹ́nìkan kan kọjá láàrin rẹ máa sọ ọ́ di ògùn ayérayé ayọ̀ ìrandé ìran ọ̀pọ̀lọpọ̀ màsálí kàbọ̀ àrùn àbàkà èké dá yẹlí màsàdà mo gbàdúrà. I pray. ọlọ́run máa sọ tuntun láyé. ọlọ́run do something new in your life. ọ̀gá sàmé ibi a ti kọ́ lẹ̀. where you be forsaken. tí wọ́n ti lọ ọjà mọ́ kankan. where you no up to anything. tó bẹ́ẹ̀. to an extent. lẹ́nu kankan ò béèrè nobody has come. ó yẹ lọ di ògo. ó yà glory. amen. ìwọ ni mò ń bá wí. I am addressing you. ó yẹ lọ di ògo. Ó yá lọ di ògo. Ó yá lọ di ògo. Ó yá lọ di ògo. Ó yá lọ di ògo. Ó yá lọ di ògo. Ó yá lọ di ògo. Ó yá lọ di ògo. Ó yá lọ di ògo. Ó yá lọ di ògo. Ó yá lọ di ògo. Ó yá lọ di ògo. Ó yá lọ di ògo. Ó yá lọ di ògo. Ó yá lọ di ògo. Láìdé bí ọlọ́. Ọlọ́run máa so tuntun. Ó máa fún ọ ní ọkàn tuntun. He will give you a new heart. twenty six. Yóò yọ ọkàn bá pé tí mò ń sọ nísìn. Kò ní dùn mọ́rú àwọn yín ká inú. Ọkàn yóò yọ ọkàn kọ́ ọmọ jẹ́ńjẹ́ káàkiri àdúgbò. Yóò yọ ọmọ jẹ́ńjẹ́. Yóò yọ gbogbo àwọn ọkàn yẹn kú o yóò fún ọ ní ọgbà èmi ò fọ mi mi máa ń ẹ máa máa wọ ẹ̀yìn mọ́ kó ònú ìgbẹ́ yín àti kó ònú gbogbo òrìṣà yín máa fi ọkàn tuntun fún yín ẹ̀mí titun lèmi ó fi fún yín lórí ẹ ọkọ̀ òkúta tó ń lajú fún ìyàwó rẹ̀ nínú léwu tó sọ pé mo wọ ọmọ mi ìta ìgboro lèmi o mm, wo ìgboro amọ̀dílé. bẹ́ẹ̀ ni tí wọ́n sọ pé bó o ní tání mo wà nílé mi ọ̀jáde bẹ́ẹ̀ lọ ní tání kò fi change ńlẹ̀ lọ́wọ́ ìgbà tó wọ́n ń bẹ rẹ lọ jẹ́ gbòòrò mm, táwọn ọmọ ìjọ ní tọ́lọ́ pọ̀ ọmọ gbòòrò lòun tí mo padà bí pé ọmọ bàbá ni ọba báyìí tó ní ọmọ májẹ̀mú àánú lòun nígbà tí hmm. owó tẹ́ńlẹ̀ nígbà owó wà lọ́tọ̀ pé ìgboro ni mí o ó ti mọ̀ mí gbòòrò kó tó fẹ́ mi o nígbà owó tán lọ́ba ní ọmọ májẹ̀mú àánú ẹ̀gbọ́ owó tó gé o ọmọ májẹ̀mú àánú owó tọ́dá wọ́tọ̀ yóò pààrọ̀ ọkàn. he will change ọkọ rẹ tó ń wò yìí. tọ́lọ́n bá máa sọ tuntun. he goes àdúrà tó ń gbà yìí náà lọ́lọ́wọ́ máa fi yí ọkàn rẹ̀ padà. his heart ìyàwó rẹ tó le yìí. your wife that is stubborn. kéésàn ń o. it is our fault. ogun ló dìde sí. it is battle that is to ìwọ sì ni wọ́n fẹ́ẹ́ fi destroy àdúrà rẹ. and want to use her to destroy your prayer. tọ́lọ́ bá máa wá tuntun. if wants to do a new thing. àdúrà tó ń gbà yìí. your prayer. o ló máa mú ọkàn òkúta kúrò lára rẹ. yóò fún lọ́kàn ẹran. and give her that to be she. wá ìtọ́jẹ́ pé. why is it that. bí ọkùnrin bá le. the man is stubborn. a máa bọ́ sí ọwọ́ obìnrin tọ́jẹ́ ń tù. that he will a máa bọ́ sí ọwọ́ ọkùnrin tó jẹ́ mo ní bá a ṣe dá ilé ayé nù lórí ìyàwó mi ó lè wà nílé lọ́jọ́ mẹ́ta láì wulẹ̀ bẹ́ẹ̀ni kankan sọ̀rọ̀ òun rọra ń tètí ẹ lọ́nu lórí bẹ́ẹ̀ni ọ̀bà rẹ̀ èèyàn bá sọ̀rọ̀ kó lè dàkú tó mọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ ní tèmi kí n má bàa dàkú lórí ẹ́ńjìn inú mi ọ máa lọ nǹkan kọ́ máa ṣe wúlú wúlú wúlú wúlú tí n bá sọ̀rọ̀ jẹ́ bọ́ ọ̀rọ̀ ọjọ́ díẹ̀ o náà má ló dé màá ní kí ni wúlúwúlú ti tẹ́ ní inú mi gbọ́dọ̀ rú wúlúwúlú èmi wá fẹ́ yàwó tí ò gbọ́dọ̀ sọ̀rọ̀. I married a woman that cannot talk. èmi wá fẹ́ sọ̀rọ̀. and I be talking time. yàwó mi ò sì gbọ́dọ̀ sọ̀rọ̀. and know introvert and extrovert are different. sọ́mẹ̀ni tí màá sọ̀rọ̀ yọ sàmà wá ní ètò pé bóòlù. you somebody that need sálà àti àná. I hope uh, everything is all right. Ah, mm. Bọ́ọ̀lù ẹ̀ tẹ́ sọ̀rọ̀. Why are you talking like this? Ee eh, eh, mo ti gbọ́. About you. Ah, èwo mo ti gbọ́. Why you say that? Whose star is this? Mo ti gbọ́ ẹ fi lẹ̀. About you let me be. Ẹ jẹ́ ìsinmi ẹ máa lọ. Leave me alone. mo wá rí i pé. I realize. Star tèmi yàtọ̀. My star is different from my star. Star ìyàwó mi yàtọ̀. My star differs. Mo wá ní òkè o. I said okay. A ti jọ wọnú ọkọ̀ kan náà rà yìí. Aláriwo àti onídàkẹ́jẹ́. Mm. Ẹ̀jẹ̀ náà máa bá ariwo tèmi lọ. Ìwọ máa bá ìdàkejì tiẹ̀ lọ àwa àjọ gbé méjèèjì papọ̀ eh, àwa mọ̀ tó kìí ṣe pé o gbọ́dọ̀ understand your ọkọ rẹ you must understand your wife o gbọ́dọ̀ tó o bá ti understand wọ́n lè máa da àdúrà nù mọ́ lọ́wọ́ tó ní mọ́ tọ́kàn máa lagídí ogun go and start again tọ́kàn máa tó padà lọ bẹ̀rẹ̀ lọ́rọ̀ yìí o gbọ́dọ̀ understand ọmọ tó bí ọmọ kan wá bá mi ní òní ọlọ́mọ mi mo mú wá ọjà yàkuyà ìpátá ni erépa ni máa ṣe mo ní tí ọmọwé ọlọ́mọwé mo ní ọ̀yà pátá gbogbo ọmọ kan ní ọ̀yà dèdèrè bí èmi tí mo jẹ́ ń tu. gbogbo èèyàn kan ní ọmọ ní ó lè jẹ́ pé bí ọ̀sẹ̀ dìde nu ẹ máa tọ́jú ẹ lọ bóyá rẹ́sìlì ni ọjà jẹun ẹ máa jẹun ẹ máa tọ́jú ẹ ó ní rẹ́sìlì bó ó ní òsì tí ò lè fi jẹun o ó lè bẹ̀sẹ̀ jẹun o òsì tí ò lè fi jẹun o ọ̀nà tí kálukú ọgbà dìde ọ̀nà tí Jéhù gbà dìde ó yàtọ̀ bẹ́ẹ̀ ni títí Dáfídì bẹ́ẹ̀ ni ó yàtọ̀ títí Ábù ọ̀nà kálukú yàtọ̀ wọ́n lọ mú Jéhù ní bus stop area boy pátápátá ọlọ́pàá ni ń tayò ọlọ́pàá wọ́n dẹ̀ lọ bá ń bẹ̀ pé ìwọ lọ́jọba ẹni tó dé ẹkọ́nọ́mì rú ó ní ọpọlọ kàwé ṣùgbọ́n kò lè dá orí ìlú kò lè darí ìlú ọba ìlú jẹ́ sórí obìnrin kọ̀ǹtró rẹ̀ kò sí ọpọlọ lórí ààbò obìnrin kọ̀ǹtró rẹ̀ bíbélì pé kò sí ọba tó ṣe kúkúrú níwájú ọlọ́run. Moabu ẹni tí jẹ́bẹ̀sì jẹ́bẹ̀sì àyà rẹ̀ tó ti kọlu ọlọ́run àti lu èmi sọ̀kún pé déwù john economy ṣe ọ̀ka primary six ẹ̀ka ìtayọ̀ ọlọ́gbọ́n ní sọ pé ẹ̀ta ẹ̀ta ẹ̀rìn náà débẹ̀ náà ni wá ọba ni ọ́ ọlọ́ba àti ibo wọ́n ní ọba ní àwọn aláìdé lẹ́sẹ̀ ń dòròró lé lórí òróró yẹn wọlé sí ọpọlọ sẹ́ẹ̀rí bí ìgbà tẹ́mi bá gùn yàn omi rí lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹrin lẹ́ẹ̀karùn lẹ́ẹ̀kẹfà lẹ́ẹ̀keje wọ́n ti bẹ̀ lórí ẹ̀sìn. wọ́n ní mo ní lọ ọlọ́run lọ ọjà ó ti lọ ó ti rí jẹ́sẹ̀ bẹ́ẹ̀ ní olórí àjí àgbáyé lókè ó ti léèrè pé jẹ́sẹ̀ bẹ́ẹ̀ ní odidi wòlíì tó ara ó bi léèrè pé Jésébélì o kí ló ṣe mẹ́ o ó ní èmi ni mò ń darí gbogbo òlu ó dẹ̀ fi ọmọ mi bẹ̀ ó ní ẹ̀wò ẹ wá lẹ tìrọ fún mi kí n wò ó. lẹ́yìn wo lẹ́yìn méjì tẹ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. wọ́n náà wà ní wúndí àtọ́gbà tá lẹ tìrọ fún. ọlọ́dà ọ̀rọ̀ jáde àṣẹ báàkì ẹ̀. ẹrẹ bọ́ wọ́n bá rẹ̀ láti òkè. yàrá ńlá rí mọ́ kínní. kínní kọ́ńkírẹ́tì pílà lé kọ́tọ́ délẹ̀ ọba bọ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ó ní mo ti yán ké yẹn dànù bó ti bẹ̀rẹ̀ ẹkọ́nọ́mì nìyẹn eh, ọ̀nà ọlọ́run sì yàtọ̀ sí téèyàn you must not destroy your own ọ gbọ́dọ̀ filé rẹ̀ lẹ̀ bọ́dọ̀ ń bá máa so tuntun ọ máa bá ọkàn ọmọ rẹ pàdé ọ gbọ́dọ̀ kọ́ ọmọ rẹ lẹ̀ ọ̀nà rẹ kọ́ lọ́nà ọlọ́run ọ̀nà ọlọ́run sì kọ́ ní ọ̀nà rẹ èrò orí ọ̀pápọ̀ mẹ́tọ́ ọlọ́run tọ́lọ́run ò sì papọ̀ mẹ́tì ẹ̀ ọ yàtọ̀ sá gbàdúrà fún ọ ń tàn là kọjá oh, lórúkọ Jésù ọlọ́run máa dá sí i. Masali maruke ya masada ya likaba. Elume ruwa kaba ruwa makaba. Anama sada ya limarua kaba gbogbo tó ń là kọjá. all what you going through. sọ. so says the lord. ọlọ́run máa dá sí ọ. amen. bọ́lọ́run bá máa tó tuntun. a gba ọ̀nà tó kọjá òye rẹ. ọba kan sí ogun lọ. ọlọ́ba israẹli jagun. nígbà òde bẹ̀. ní ọba ọ̀nà kìíní ọba débùbà ọ̀nà kejì ọba ń bùbá ọ̀nà kẹta ọba ń bùbá lọ́ba rí pé ọba Ísírẹ́lì ọ̀gbà mi tó ń bá sí lọ́ba mi hàn pé ẹ wá tanirẹ́bù ṣé yín kanirẹ́bù ni àbí ọ̀fíṣíà ọ̀fíṣíà pastor peter ní lọ sọ fún israẹli kan mọ̀ tàbí tá a gọ sí nàmbá ni à wọ́n ní wòlíì wòlíì kan wà tí bẹ́ẹ̀ lù wòlíì yẹn ni problem o lọ́ba yẹn bá ní ọ̀dà ẹ jẹ́ à lọ ká lọ bá wòlíì yẹn a máa pàdánù bá a bá rí wòlíì pa a lè rọ́bà mú wọ́n bá débẹ̀ ní wọ́n bá rí wòlíì wòlíì bá wí pé wáìsà wáìsà mànàmáná bojú wọn wọn ni ó ní ta lẹ mbéèrè wọn náà mbéèrè wòlíì ni wòlíì ni wòlíì lẹ mbéèrè wọn ni ẹ wòlíì òsì tó ti ẹ tẹ̀lé mi ká lọ wọn bá tẹ̀lé wa ni ó ní ẹ̀kọ́ máa yín wá wọn bá kó mọ̀ kó yẹ kó lẹ̀ nígbà tó dé àárín ìgboro òní tán ó ní ẹ jókòó lẹ́ẹ̀lẹ̀ wọ́n jókòó lẹ́ẹ̀lẹ̀ ó ní ẹ lajú padà wọ́n bá ríra wọn láàrin wọn náà gbé ọba Ísírẹ́lì ní arrested. olúwa mi. my lord. ṣé máa pa wọn lọ. should I kill them. ó lọ are you the one that arrested them. ló fi pa wọn. why do you kill them. ẹ kó mọ yín lẹ. drop your guns. ẹ máa padà lọ ìlú yín. go back to your city. báyìí lolúwa wí. God says the Lord. ẹ tó gbọdọ̀ rántí àti báyìí sẹ́ni dàgbọ́. ẹ gbọ́wọ́ yín sókè. lift up your hands. bí sírí àṣepadà rẹ. that was how Syria went back home mo gbàdúrà báyìí lolúwa sọ ogun atọpinpin tó mọ́nítọ̀ rẹ bọ́ọ̀ bá sàbẹ̀ iná gbé oh, ọmọ ìlànà oh, oh, ẹ mọ sami àbí àbí bínú àbò tutù òjò yìí náà lè sá ogun ah, atọ tó mọ́nítọ̀ rẹ báyìí lolúwa sọ iná gbé ọgbọ́n rẹ ogun atọ́pinpin tó mọ́nítọ̀ rẹ iná gbé ogun yẹn ogun atọ́pinpin tó mọ́nítọ̀ rẹ iná gbé ogun yẹn iná gbé ogun yẹn láìdé tọ́lọ́ngọ́ bá tó tuntun yóò fún ọ ní orúkọ tuntun àìsáyà sixty two verse two kí ló orúkọ ní í ṣe pẹ̀lú ènìyàn orúkọ ní ìjánu ènìyàn kí ló dé tí orúkọ tó disturb Abraham. why name was destroying Abraham. kí ló dé tá Abraham ní problem orúkọ. that he problem of his name. torí pé because májẹ̀mú ń bẹ níbi tá a ti bí wọn. where they gave birth to India was a covenant there. ọ̀pọ̀lọpọ̀ ní jẹ́ orúkọ Ṣàngókúnlé Ọ̀yáwándé tó change orúkọ rẹ̀ tó ní orúkọ mi náà I am Michael Michael Olùṣègùn yàrá sọ̀kalẹ̀ wá hmm. lónìí ní ṣẹ́gun rẹ̀ yàrá má ṣe dúró pẹ́ mọ́ ní Michael wá kọ pé ogun lé wọn wá kọ pé ìwọ náà ló ń change okọ̀ múra. you are the one changing your name and say right. ọjọ́ wọn bí ọ. you dey dey get back to you. o ṣe sọ̀rọ̀ njọ́ sọ lé lọ́rọ̀ sọ. one day you couldn't talk. ebi èmi ni mo fi okọ̀ rẹ sáwọn òbí ẹ lẹ́nu. I put your name inside the mouth of the parent. ọmọ pọ́kun ẹ̀jẹ̀ ló ti mọ orúkọ rẹ láwọn. your blood battle is attached to your name. ìdí ni why I'm following you. orúkọ ò lè pààrọ̀ ẹ̀ fúnra rẹ. you can't change your name by yourself. wọ́n gbàdúrà débẹ̀ you have to pray that point. ilẹ̀kùn tí ọba open spiritually. kò be open physically. ẹlòmíì tó pa ara change their name ló bá ní àrùn dọ̀mú ẹ̀ àrùn tọ̀ntì oríṣi ó kọ lọ sọ́tọ̀ra rẹ lọ ṣùgbọ́n ogun ọ̀pààrọ̀ ọ̀pààrọ̀ orúkọ ni ogun rẹ̀ gẹ̀dẹ̀ ló tó ń bà fà ẹlòmíì yóò kọ bàbá rẹ̀ fún o ó kọ ọkọ mi sí ogun ọ̀pààrọ̀ kí ló dé pẹ̀lú orúkọ tuntun wá ìtí ègún máa ń bá orúkọ rìn àṣẹjáde ègún tó tẹ̀lé orúkọ rẹ tó ń bá orúkọ rẹ ṣiṣẹ́ tí wọ́n fi ń yọ orúkọ rẹ kú ọ láàrin àwọn ènìyàn rere ègún yẹn jáde. masali kabaru madaya a fi orúkọ tuntun pè mí. àti gbogbo yóò rí ògo. a fi orúkọ tuntun pè mí. èyí tí ẹnu olúwa yóò sọ. ẹnu ta ló ní yóò sọ. ẹnu olúwa wáyé tí ìwọ wá ń sọ tiẹ̀ fúnra rẹ̀. ọmọ bá ní ọmọ jẹ́ǹjì okọ̀ á ń jẹ́ǹjì okọ̀ má kọ́kọ́ jẹ́ǹjì orúkọ ara mi. mo ní ìjọ́jọ́ ma mo ní ìjọ́jọ́ ma mo ní sọ ló bàbá mi gan mo ní òjò wo mo ní ìjẹsọ ló mo ní òjò bàbá bàbá mi gan mo ní òdòwò mo ní ìjẹmọ wọn bá tó kọ mi wọn ní kí ló kọ tí bá máa jẹ mo ló kọ tó bá wù mí ní àmọjẹrẹ ní òdì mo ní àmọ pè mí ní àtọba tẹ́lẹ̀ àtọba tẹ́lẹ̀ tàṣẹ ogun olè ogun ọmọ yẹn ogun kan tó ranjú ni pé wo ọsẹsẹjọ bẹ̀rẹ̀ we dey together mo ní àná dey with you mọ ọlọ́run wa wípé orúkọ dáa ègún orúkọ ni ò tí ì jáde. but the cause of the name is yet to come out pé wọ́ gbọ́nà ní aginjù in the wilderness bá mi pàdé meet with me ní aginjù in the wilderness tó o ti lè fojú kan yìí where you no be able to set your eyes on anyone ní ọ̀sán mẹ́ta àti òru mẹ́ta seventy two hours ní kó o fi bá mi pàdé láginjù níbi tẹ́ èèyàn kankan ò tún where nobody is permitted to stay mo wá ń wá aginjù mo rí aginjù. There's someone nínú gbó in the jungle. Ọkù èmi nìkan. I was all alone. Pẹ̀lú torchlight lọ́wọ́ mi. With my torch. Àti aṣọ òbora. And my clothes for body my Bible. Mo wá dá wà. I was alone. Lórí àpáta yẹn nínú gbó. In the wilderness. máa wà tẹ́nà torchlight bẹ́ẹ̀ sókè lálẹ́. I put on the torch. Máa ń pábílẹ̀ bá fẹ́ máa láàárọ̀. Mo kọ́ bá ti dání mo wá wà ń bẹ̀ fún ọ̀sán mẹ́ta òru mẹ́ta mo wá ń gbàdúrà ègún wo ni ń bá orúkọ mi ṣiṣẹ́ bọ́mú ká máa yọ orúkọ mi kúrò láàrin àwọn aláṣeyọrí olúwa gbé mi oh, ẹ gbé ọwọ́ yín sókè ibi tó ti máa bẹ̀rẹ̀ àdúrà nìyẹn ègún ti ń bá orúkọ mi ṣiṣẹ́ tí wọ́n fi yọ orúkọ mi kúrò láàrin àwọn aláṣeyọrí olúwa gbé oh, mi. masani marwa kama ìlú bẹ sẹ danyani marwa kama ọya ọya baba bẹmu baba bẹmu baba bẹmu baba bẹmu baba bẹmu baba bẹmu baba bẹmu baba bẹmu baba bẹmu baba bẹmu baba bẹmu baba gbẹmí bàbá gbẹmí bàbá gbẹmí bàbá wọnyá bàbá wọnyá gbẹmí olúwa gbẹmí olúwa gbẹmí olúwa gbẹmí. olúwa wá wò mẹ́sà ègbó wo ni ń bọ̀ ṣiṣẹ́. with God is working with you gúrùpù wo lọ wà. which group do you belong to. nínú ìrìn àjò ayé. in the journey of life. tí wọ́n bá fẹ́ sanwó orí. if they want to. wọ́n ní owó orí àwọn olóbìnrin lé there is a money between. wọ́n ní owó orí àwọn ọlọ́mọ oṣù. tó ti yọ báyìí owó orí àwọn tí ń bẹ ní ọkọ àti àwọn tó ti ní ọkọ wọn kó wá padà. and those that moved out from their matrimonial to their family house. Yorùbá ó sì pé ẹ sanwó orí àwọn tí ní ọkọ ò pay those that are not enjoying their matrimonial home. ẹ jẹ́ wọn and they went back to their family house. ẹ san owó orí àwọn. you have to pay olóbìnrin ilé àwọn táwọn rí ilé ọkọ gbé. those that are in their matrimonial home and then the Bẹ́ẹ̀ni. married women are in attendance. wọ́n wà ní kólóbìnrin ilé ọmọ ìjọba olóbìnrin yóò jó àwọn ọlọ́mọ fóòtù wa máa yàwó kékeré owó lélẹ̀. is this good money. owó lélẹ̀. this our money. ẹ lè bọ́ ọmọ wa lọ. you cannot take our daughter away. bẹ́ẹ̀ sanwó bíbí ẹ̀ ní mú lọ. if you don't pay each amount of money. ẹ wo mi sà ègún ni sà. it is a curse. ohun tó yẹ kó fi ké pe olúwa. why she suppose to come from the law. oníbí bẹ́ẹ̀ ni owó orí àbúrò rẹ̀. she is asking for money. òun dálé mọ̀ ọ́ tú. she is in a family house. ní wọ́n lọ complain pé owó tọkọ àbúrò mú wa kéré èlò ló fẹ́ gbà ẹ pín ọwọ́ yín sókè màsẹ́lì kàpá ẹ tún àdúrà yẹn gbà. repeat the prayer point. ègún tí ń bẹ nínú orúkọ mi. the cause that is in my name. tí wọ́n fi yọ mí lẹ̀. that makes me to be isolated. láàrin àwọn tó ń lọ sókè. out of those that go to the apex. jáde. Masabike Rwanda yabere. Ay ay ay ay ay ay ay ay yani yani forget, don't forget, don't forget. olúwa wá. ẹ tún àdúrà yẹn gbà. repeat the prayer point. kò sí tọ́hún náà kọjá tí ò ní ègún. there is nothing you are going through without giving cause. ègún. cause. a máa fò. flies. Yeah. a máa fò. flies. ó máa da ìwé ìwé ìwé inú ìwé sakaraya. in the book of sakaraya. lórí kan. chapter five so ìwé bí ìwé báyìí ni wọ́n máa fò díẹ̀ ó lè fò kó fò ìran mẹ́rin lẹ̀ kó lọ mú ìran karùn-ún. and pick the fifth generation ó wí fún mi pé. ó wí fún mi pé. kí ni ìwọ rí. kí ló rí. èmi dáhùn pé mo rí ìwé kíkà kan. mo ní mo rí ìwé kíkà kan. tí ń fò. tí ń fò. gígùn rẹ̀ jẹ́ ogún ìgbọ̀nwọ́. ó béèrè pé kí ni àti kí ni ìwé ìfigùn. ó lọ jẹ́ ogún ọmọdé pẹ̀lú ogún gbọ̀nwọ́ ni. ó gùn wọ́n wí pé kí ni ìtumọ̀ ìwé yìí o ìbú rẹ̀ jẹ́ ìgbọ̀wọ́ mẹ́wàá ó jẹ́ twenty feet àti ten feet <laughs> ìwé ó wá fọ́ di ara rẹ̀ ó wá ń fò lójú ọ̀run ìwà ń lọ ó wá ń béèrè pé ìwé wo ni ìwé iṣẹ́ wo ní í ṣe ó wá ní ìwé yìí ní ìwé ègún tó fò tó jáde lọ sí gbogbo ilé ayé ẹ gbé ọwọ́ sókè sá. lift your hand sir. ègún wo ni bẹ nínú orúkọ mi tí wọn kì í fi fi rẹ rántí that make me not remember goodness.

Hola, hola, hola, hola ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù. abraham ń béèrè pé. abraham was asking. ó kàn promise mi. you been promising me. ó fún mi lọ́mọ. you are yet to give me a child. ó ní kí ló kọ rẹ. he said what is your name. ó ní abraham. abraham. olórúkọ rẹ ní problem. your name no problem. a ní bí ọ̀la abraham ma. stop calling that name. abraham la lè pè tó fi máa borí ègún. for you to prevail over the course. kí ló kọ ìyàwó rẹ. what is the name of your wife. ó ní sarah. sarah. ah ṣé bàbá kan ló bí yín ni. are you of the same family. ó ní bẹ́ẹ̀ ni abájọ ìyàwó rẹ náà ní problem. your wife also have a problem. a ní pé ìyàwó rẹ ní. that won't be her name. sarah ma sarah. a máa pè ní sarah ẹ wo ègún o. Look at God. Jacob. Jacob. Ó di Olúwa mú. He was holding on to the Lord. Twenty years. Twenty years. Ẹran wọnọwọnọ. All this infant animals. Ní mo gbọ́ bọ̀. Lẹ́yìn ogún ọdún. After twenty years. Lẹ́yìn ogún ọdún. After twenty years. Lẹ́yìn ogún ọdún. After twenty years. Ẹran wọnọwọnọ. Animals that are not wípé pé kí ló kọ rẹ. What is your name? Ó ní Jacob. He said Jacob. Ah. Orúkọ rẹ ló ní problem. Your name no problem. Báwo ló ṣe jẹ́ Jacob? Why must you be called Jacob? Ọmọ pé àjẹnilá blessing ni túmọ̀ you are a supplanter. bọ́ ọ bá ṣe four one nine o ní ìdílé láyé. you can never be lifted. ìdí tó fi nẹ̀rẹ́ lẹ́nu. that's why náà pa á lẹ́nu. you have to put that down the star. o lè fi òótọ́ bá yàn ká fò òótọ́ san fún ọ. you cannot be honest with somebody and somebody be honest with you. àbíkọ́ ọba ṣàyídá you must be cunning gbogbo ẹni ọba fọ tọ́ba rìn ní ọmọ ẹ̀dá o torí orúkọ rẹ ní problem torí ọ̀hán náà rí ọ̀jẹ̀ bí náà o orúkọ rẹ ló ní problem gbogbo ẹni tọ́ ọba ti finú kan bá ṣe wọ́n máa máa gba ọ̀yà rẹ dà torí orúkọ rẹ wọ́n máa dì ọ́ lẹ́sẹ̀ wọ́n máa jẹ́ kó lébọ̀ ṣùgbọ́n wọn àfàyè lẹ̀ fún ìkórè lórí gbogbo ẹni ọba ṣe yóò wá máa dùn ọ́ pé mo finú kan bá ṣe gbogbo tí mo ní mo fi bá lò ọjà mi kulẹ̀ ọlọ́run ọ̀dà nǹkan kò sí nítorí ẹ̀sẹ̀ lórí arọ orúkọ rẹ o ní pírọ́blẹ́mù rẹ wà ọlọ́run wa ni a ní pé ọ̀ ní Jacob mọ́ jẹ́ ká máa pè ọ́ ní Israẹli ọtí bá ọlọ́run àtẹnìyàn jà mo sì borí àwọn kan bẹ tó o bá sọ rẹ bí wọ́n fi bí sú ọ tó o ṣe dáadáa nìkan tó yẹ kó promote yẹ tí wọn promote yẹ táwọn tó fà lọ́wọ́ sókè tí wọn tó padà já ogun rẹ lẹ́ni o lọ bí iṣẹ́ tó ní ọ níbi iṣẹ́ ẹni yẹn kọ́ ló ní problem orúkọ rẹ ló ní wàhálà nù tó gbèdéke tí orúkọ rẹ ti máa ń mógun dání olótìdíde ẹ gbọ́wọ́ yín sókè màsáàlì kàpáyà ní màkàbà wọ́n gbọ́dọ̀ ṣe feasibility study. you must do feasibility study. kí ló dé tí wọ́n promote èèyàn lẹ́gbẹ̀ẹ́ mi tí wọ́n promote mi. a jẹ́ pé orúkọ mi ní àwọn problem kan. that means there is a problem. wọ́n mọ̀ mi ní ta ṣe dẹ́mi fún yẹn. yes sir. forty something years. olúwa ní òjò kò sí irú àdúrà tó lè gbà. in respect of the prayer point given to her. kò lè lọ́kọ láyé. she can never get married. kò lè lọ́kọ. she can have a smile. lórí ọjọ́ wọn ti bí. because they didn't her to her. ni wọ́n ti gégùn fún pé ah, kò lè lọ́kọ. that she won't get married olúwa oh, kí la ṣe olúwa ní àfi bẹ́ẹ̀ bá ṣe kó mọ. you must do naming ceremony again for her. mo bá ní ẹ̀tọ́ àga. I said well. àgbà ṣe naming. you want to do naming ceremony. mo bá mú ọjọ́ fún. then we chose a day. mo tún àga. The We nẹ́ẹ̀mẹ̀ àfọ̀pẹ̀fọ́ lọ́rùn lọ́kàn àti lóhùn wa uh-huh. àfọmọdé lórúkọ lónìí lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ àsọlókọ nígbàtà àsọlókọ ó àpíríntì ìwé ó àpíríntì ìwé kéékèèké tá a pín níwèé prógrámù pé hmm. orúkọ ọmọ níní sẹ́rímọ́nì bá pín orúkọ tọmọ ìyá ọmọ jẹ́ nìyí látòní lọ mm. lórúkọ bàbá mm. Mm. ọmọ àtẹmọ àdòrò lórí lórí ẹ dá owó ọrẹ ìsọmọlókọ wọn dá owó ọrẹ àmú ìsìn ìsọmọlókọ tòní wá sí ìyànà dúró nígbà tá ó kọ orin m seventy five abátúbẹ̀rẹ̀ abáparí ìsìn ìsọmọlókọ gbàtí ètò oṣù mẹ́fà ó pàdé ẹni tó fẹ́ fẹ́ torí ègún yẹn ara orúkọ rẹ̀ ló fi ń tọpinpin ẹ̀ kọ̀ wá rí orúkọ yẹn tọpinpin mọ́ torí àti dòró lé lórí asọ́lọ́kọ̀ mi give her a new name. ó wá ń lọ ó wá pàdé ẹni tí ó fẹ́. she met the right man to marry. lọ́ba ní dádì. she said dádì. agbẹ́kọ̀tọ̀ jẹ èyí jẹ́ bàjẹ́. yes sir. ó lóun fẹ́ náwó gan o. mo ní wọ̀ wo. tá a ṣẹ̀ṣẹ̀ ṣe némi fún. we just did your name ceremony. ó lè ṣe náwó méjì papọ̀ léra léra. we get two ceremonies at a time. máa lọ hmm. máa lọ máa lọ lẹ́rọ̀ máa náwó gan. don't spend money. lọ rẹ́gísítì kọ́ máa lọ. kó ṣe yanjú ẹnu. well she didn't elaborate it. ọlọ́run sì gbà fún ọ̀rọ̀ màbí. and God allow her to start making babies. ẹ gbọ́wọ́ yín sókè. lift up your hands. Mm ègósà. kọ́ọ̀sà. gbogbo tó ń là kọjá. all what you doing. aró orúkọ rẹ ni wọ́n ṣe sí. they finish it in your name. bọ́ọ̀bà ló kọ́ wọn àmọ́lẹ́mọ́ bí wọ́n gbà mọ́. if you don't believe, them they will not apprehend you. mo sọ tẹ́lẹ̀ sí ọ. I decree your life. Ègún orúkọ tí ń jà ọ́. The cause of the name you're fighting. Báyìí lọ́lúwa sọ. God says the Lord. Ọlọ́run àwọn apọ́sẹ́lì. Oh God of the apostles. Ó gbèmí lórí ayé rẹ̀ láìdé ẹnìkan náà fi jùlẹ ọgbẹ̀bí fáwọn aláboyún aláboyún dọ́kítọ̀ ni ọwọ́ ajá àwọn tí máa ń gbẹ̀bí yẹn ọwọ́ ẹgbẹ́ àwọn kọ́líbẹ̀ dọ́kítọ̀ ó ti fẹ́ ní uca jó gangan fún rẹ̀ kọ̀ wá rí ẹnìkan kan béèrè tí ń tà kò sẹ́ni tí ń gbé oyún wá kò sẹ́ni tí ń gbé ọmọ wá ẹnìkan wá ń ṣe ilé àgbẹ̀ bíi lókà ní ilé bíi ilé tàbàsí àwọn aláboyún máa wá lọ bíi iye sẹ́fùtì èètì wọ́n wà náà títí rúmù wọ́n tó tó dé ta ẹni tó mọ̀ ń pa rẹ̀ wọ́n ló pọ̀ títù tiẹ̀ tó ṣe rẹ̀gẹ̀dẹ̀ kò sẹ́ni kankan bẹ̀ nígbà tí mo débẹ̀ bí mo ti ń wọlé mo bá bu òróró lẹ̀ ń bì mo bu òróró lẹ̀ lọ́hùn mo bu òróró lẹ̀ ń bẹ̀hùn mo bu òróró lẹ̀ ń bẹ̀hùn bí mo ṣe bẹ́ẹ̀ jáde olúwa ló o ṣé ọgbọ́n orí ni wọ́n fi máa ń digi ni ọmọ orí òdìgì ó béèrè pé kí ni ṣẹlẹ̀ mo ní olúwa kí ni ṣẹlẹ̀ ó ní sọ orí orúkọ títù rẹ̀ wọ́n ti mú lọ sínú ẹ̀gbin wọ́n wá parí ẹ̀ wọ́n wá wé ní nǹkan nínú ẹ̀ wọ́n dà nǹkan bò kò sí ẹni tó lè rí náà rí bẹ́ẹ̀ yàn bá tiẹ̀ wá wá bẹ̀ lẹ́ẹ̀kan kò ní padà wá mọ́ torí yóò dàbí ẹ̀gbin olúwa kí ni ó ṣe olúwa ní tọ́ba jẹ jẹ́ pé Joshua ní jẹ́ tẹ́lẹ̀ kó fi Joshua kó fi ahmed parí ẹ̀. put double a there. pèpè Abraham very simple. ó rọrùn. mo ní sẹ́yìn ni ó ní ẹ̀ ọkàn ní ọmọ ẹ bá adé signboard ó ní ní ìgbélé ìgbàmọ́ mi màá sí ọba ń fọ ó lè ń fọ ni ó ní bẹ́ẹ̀ ni oníjọ abárí mi ni bí wọlé etí máa ń tan náà yẹn ni jìnnà tán á fọ gbogbo ẹ̀ dànù ó hmm. lómi ni màá sí ojú ẹsẹ̀ ló ti kọ òmíì ẹgbọ́wọ́ yín sókè sá àṣẹjáde sí ọ ègún tó ń lẹ̀ mọ́ iṣẹ́ rẹ tó ń bá iṣẹ́ rẹ rìn mo pe ìpè àwọn àpọ́tẹ́lì iná gbé jáde ègún tí wọ́n gbé sínú orúkọ rẹ. the curse they put in your name. tí òjò lórí ọ̀rẹ́ ti rẹ. the Lord remember you. báyìí l'Olúwa sọ. God says the Lord. iná gbé jáde ègún tí wọ́n gbé sí ní àjò rẹ tó fi ń fagbára kákárì mo bẹ̀ Olódùmarè iná gbé jáde gbogbo ègún kò ṣeé ṣe. every cause of impossibility. tí ayé lò ní ọlọ́rí. the Lord is using against you. mo sọ tẹ́lẹ̀ sí ọ. I dedicate your life. iná gbẹ̀mí lórí ayé rẹ̀. gbogbo ègún bákan náà ni. every cause of same result. masani ka bọ̀rù àmà. èlú mẹsẹ̀ nìkan pa. in masada yá nìkan rú ẹ̀gẹ̀gẹ̀ yẹ kẹrù mi dá lónìí ègún bákan náà ni kó da orúkọ rẹ pọ̀ máwọn aláṣetì iná gbé ègún yẹn jáde ẹ gbọ́wọ́ yán bè ẹ kígbe jésù fa orúkọ mi yọ nínú àwọn aláṣetì orúkọ mi yọ nínú àwọn aláṣẹ. kéde mo ní kò ṣe. kọ̀pùlì mọ̀ máa lè bí nínú àwọn wo. from the list of people of people of abandonment. nínú àwọn aláṣẹ. bàbá ẹ fa orúkọ mi yọ. láàrin àwọn aláṣẹ. ẹ fa orúkọ mi yọ. láàrin àwọn aláṣẹ. ẹ fa orúkọ mi yọ. láàrin àwọn aláṣẹ dà. Yeah. Masadia na faru amadaya ni ọkọ. Ajé tẹ̀wú àmàdà lékè yá wa. Bàbá bàbá báyọ̀ bàbá báyọ̀ báyọ̀ bàbá báyọ̀ báyọ̀ báyọ̀ Jésù gbàdúrà yẹn. you haven't prayed. wò mí. look at me. láìdé àwọn kan jẹ ayé. some people they are getting ayé jẹ àwọn kan. the world is using some people. àwọn kan ṣe ayé wọn ráyè ṣe. so they are living bad. ayé ṣe àwọn kan and the world is àwọn kan ló gbà ìgbà ń lo àwọn kan àwọn kan ilé ọkọ wá ilé ọkọ ń gbà àwọn kan àwọn kan ń ṣiṣẹ́ iṣẹ́ ń ṣe àwọn kan àwọn Some ń ṣiṣẹ́ àwọn kan ń ṣiṣẹ́ àwọn kan Some lọ ọ̀nà dí bá àwọn kan àwọn kan lálàáfíà àlàáfíà jìnnà sáwọn kan mm. àwọn kan lówó owó rán àwọn kan níṣẹ́ àwọn kan sì rán owó níṣẹ́ màsálíkà pààyà ní màwá ìtí àwọn kan fọmi jẹ́rìí ìtí àwọn àwọn kan sí rẹ. why some people work is smiling. àwọn kan busy. some are busy. àwọn kan ti ti sọ́ọ̀bù wọn lẹ́ni bèrè sẹ́wọ̀n. some dey open their shop nobody sell something other selling. ẹ pariwo sa. shout the loud sa. láàrin àwọn táyé nira fún wa. out of those that dey be God. olúwa fẹ́ orúkọ mi. o oh, lọ remove your name from the list. Ah. remove your name from that list. láàrin àwọn tí kìíní. out of those that struggling ayé ò nira fún yẹn o ìgbà yẹ ẹyẹ ìdìbò ní ẹgbà yẹn ìgbà mẹ́ta lágbà láàrin àwọn tí ayé nira fún bàbá ẹ fa orúkọ mi yọ. some people they are eh, tall. wọ́n burú. they are so wicked. ọkọ wọn sì tún kẹ́ wọn bí ojú. their husband is pampering them just like their husband. àwọn kan sì níwà. some have good character. ọkọ wọn sì gbà wọn lójú. their husband is slapping them and maltreating them. ẹ eh, wọ́n níwà wọn lọ́yàyà. ọkọ ń gbà wọn lójú. their husband is slapping them. àwọn kò níwà. some they have bad attitude. ọkọ wọn sì kẹ́ wọn bí ojú. pé kí lọ fẹ́. àwọn kan lébọ̀. wọ́n gbé àjàgà nílé ọkọ. ọkọ sì gbé àjàgà nílé àwọn kan. masali kapa. Nawọ́ méjèèjì sókè. Lift up your hands. Àṣẹjáde sí ọ. Láàárín àwọn tí ń fagbára káká gbé ayé. Májì lọ́lúwa sọ. Ọyẹ jáde níbẹ̀ láìdé ní wọn bá fẹ́ fi orúkọ nìyẹn la agbára méje ni wọ́n máa ń lò láti mú kí ayé onira fún yẹn agbára àkọ́kọ́ lágbára àìsàn yóò sọ̀yàn ní orúkọ mi àìsàn a máa sọ̀yàn lórúkọ John five five ọkùnrin alárùn ẹgbà ó ní orúkọ ṣùgbọ́n àìsàn rẹ ti pẹ́ àìsàn yẹn sọ lórúkọ mo sọ tẹ́lẹ̀ ogun tí ayé fi ń pè ọ́ lórúkọ your name. báyìí lọ́lúwa sọ bó o bá sàmì iná gbé ọkọ oh, yẹn láìdé agbára kejì ó ní agbára ìdílé àwọn ọmọ rẹ́kàbù wọ́n ní abinadabu bàbá wa wọ́n náà gbọ́dọ̀ jẹ́ tọ́da wọ́n ìkọ́lé níran wọn ẹni bá lè kọ́lé níran wọn ẹ̀mí rè ò ní kù ẹni bá gbé ayé tọ́da kò ní pẹ́ láyé ẹni bá ṣiṣẹ́ tọ́da kò ní pẹ́ láyé àti bàbá ni wọ́n máa kàn àwọn ọ̀gbọ́dọ̀ jẹ́ tọ́da kẹ́mi wọ́n lè gùn bẹ́ẹ̀ ní sà. Jeremiah thirty five ó náà gbọ́dọ̀ jẹ́ ntọ́da ọ́ pàṣẹ pẹ́ mo sọ tẹ́lẹ̀ ègún má ayé rere tó ń bẹ nínú ọ̀ràn yín báyìí lolúwa sọ ó yí dànù lórí ayé rẹ láìdé agbára kẹta ó ní agbára àlù ìlú tẹ́ẹ̀yàn ti jáde wá a máa mú ayé èèyàn lẹ̀ jọ́nà. Jonah. Òun kọ́ ló ṣe mistake. He didn't make any mistake. Jonah. Jonah. La fẹ́ lò. God wanted to use olùgbàlà. As a savior. saviour. Àwùlẹ̀ fẹ́ lọ Jésù mọ́. Jesus wasn't for you. A fẹ́ rán Jonah. Joe was the same. Kí Jonah ó ṣiṣẹ́ ìgbàlà. And she did work as a person. Káwá ni tó mú Jonah ṣiṣẹ́ ìgbàlà. Don't make it to do the work. Àfi Jonah rọ́pò Jésù. They wanted to replace Jesus. Àwa lọ gbé Jonah jáde. They wanted to carry him. Láti Nazareth. Nazareth. Ọmọ Nazareth kan náà ni. He is from Nazareth. Ṣùgbọ́n ègún Nazareth. But because of Nazareth. Ń bẹ nínú ayé Jonah. Ọjọ́ tó yẹ kí Jonah ọ̀sẹ̀ ti parí iṣẹ́ ọjọ́ yẹn ló yarí pọ̀ ọ̀gbọ́nà sọ́lọ́ lẹ́nu ọlọ́run tó fi àánú àtòrí ọ̀fẹ́ ó tó fi pé jọ́nà padà ẹja gbé ẹja tó lọ ọjà sí Nínéfè níbi olúwa rán lọ ọyẹ kó kéde lọ́jọ́ mẹ́ta ọdẹ kéde láàrin ọdẹ tìrì àwà ọdẹ lọ́jọ́ kó ó ń retí ìparun ọlọ́run wa mú ọba Nínéfè ọwọ́ àfọjọ́ mẹ́ta kéde àwẹ̀ mẹ́ta ọlọ́run wa yí ìbínú padà Jónà wá dúró lókè ó retí ijọ́ tí ìnínáfè máa bàjẹ́ gbogbo ẹni tó dúró dejọ́ tó bá ní problem tó níjọ́ yẹn ló fẹ́ sọ̀rọ̀ ọlọ́mọ awẹ́sì wọn níbi ọ̀wá bàjẹ́ ọlọ́run ayọ̀ sí jọ́nà fún ẹ ọwọ́ mú kí igi ọ̀wù lọ́jọ́ kan láàrin èdè dẹ́sàtì lọ́wà igi wá wù lọ́jọ́ kan ọwọ́ àbò ọlọ́run á èsì that was first air condition tó kọ́kọ́ wáyé ọlọ́run sí èsì sí lórí lọ́wọ́ àsùn lọ́wọ́ àsùn ni wọ́n ṣe mágẹ́sí lọ́ọ́lọ́lá rẹ̀. Mm gbọ́ gbogbo àyè ké ó sànà ọlọ́sàn wò pé máa gẹ̀sìn lọ máa gẹ̀sìn lọ máa gẹ̀sìn lọ hmm. máa gẹ̀sìn nígbà òdìjọ́ kejì ọlọ́kàn sọ fún èèrà ni èèrà gbáàdá lọ bá ń gé èèrà bá gba àdá nígbà tí èèrà débi igi lọ bá gé igi nígbà ò gé igi ọlọ́run bá sọ pé oòrùn ẹ ká ewé kú o wọ́n bá ká ewé kú o lòòrùn bá pa Jónà nígbà orí rẹ̀ pé lọ bá ní Olúwa oh, kí ni wàá yí òun gan-an ọlọ́run pé ọ̀fẹ́ kí n podidi orílẹ̀-èdè rú ó sì fẹ́ kí n dá ìwọ sí o fail you are a failure ó ti kùnà. ìwọ náà bá jẹ́ olórí àwọn major prophet láyé. the leader of the major ṣùgbọ́n mo dá ọ padà sí minor prophet. I demoted you to a minor prophet. ó tó jẹ́ wọn máa béèrè nígbà Jésù dénú pé Nazareth Nazareth a ti kẹ́kọ̀ọ́ fún Nazareth has been called bẹ́ẹ̀ yìí ká àti àṣeyọrí òní ṣàdé mẹ́mọ́ àṣẹ òrèrè kan ó lè ti Nazareth jáde wá ọ̀gá náwó síwájú wọ́n ti sọ nípa tiẹ̀ náà bí àpẹ́sọ̀ òrèrè kan ló lè jáde lára rẹ sá wọ́n ti sọ ọ́ lẹ́yìn wọ́n ti sọ́kàn ọ́ lójú pẹ́sọ́ òsìròpọ̀ ọ̀lẹ́ lọ́kọ̀ wọ́n ti sọ́kàn ọ́ lójú pẹ́sọ́ òsìròpọ̀ ọba bímọ wọ́n ti sọ́kàn ọ́ lójú pẹ́sọ́ òsìròpọ̀ ọ̀lẹ́ rísẹ́ǹbì tó wà wọ́n ti sọ́kàn ọ́ lójú pẹ́sọ́ òsìròpọ̀ àjò máa gbì ọ́ wọ́n ti sọ́kàn ọ́ lójú pẹ́sọ́ kọ́sílẹ̀ ìtọ́fẹ́ yìí wọ́n gbàdúrà lónìí ibi ayé ti ní ọ̀sán àbáyọ ọlọ́run la ọ̀nà àbáyọ fún now. gbogbo agbára tí kì í jẹ́ ká dìde ní ìlú tó ti jáde wá màrú àmàká àwọ̀lọ̀ agbára tí kì í jẹ́ ká dọ̀kì níbi tó ti jáde wá èké dàyà màsálì dàyà agbára yẹn gbiná lórí ayé rẹ agbára yẹn gbiná dà agbára yẹn gbiná dà agbára yẹn gbiná dà láìdé agbára kẹta tó máa ń pààrọ̀ orúkọ ó lágbára àrìn àjò ah, ìkẹrin agbára àrìn àjò orí aláàánú ará Samaria tó wọmé tó bá ti kó owó dé láti amẹ́ríkà àbí london lórí ọmọ nàìjíríà dáàdì ẹ pẹ̀lẹ́ kí lẹ fẹ́ jẹ gọmọ ẹ̀yà gbàǹdì tí ọ dadi ó ti di bàbá gbogbo ayé gbogbo èèyàn ni ọmọ kí ọ yọ awẹ́kọ̀ ẹkú ní àná òǹkọ́ bàtà mẹ́rin márùn-ún lẹ̀ ẹ pẹ̀lẹ́ bó ní jọ́nì tí kò rẹ́ra ẹbí báyìí gbọ́mi kaná kẹ́ ẹ màsáàjì ara yín lórí ó ti lówó lọ́nù wọ́n ń bọ̀ sẹ́wó yàbánù lórí bá bẹ́ẹ̀ lu ọ̀sẹ̀ méjì fọwọ́ bẹ́ẹ̀ tán tọ́ ah, bẹ́ẹ̀ pè wọ́n wọ́n láwọn lọ bí sẹ́kàn nísàlẹ̀ èkó pé ó dọ̀ fún mú yóò tú ọ̀tún lákàtọ́ ríra lọ́ọ̀bà máa ń dágbénú ilé ọ̀rẹ́ nìkan kan mẹ́nu ẹsẹ̀ gìrìgìrì ń lé à ń jọ̀fẹ́ ọjọ́ à ń jọ̀fẹ́ bá kú ẹsẹ̀ gìrìgìrì máa dá bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà wá wò ó ẹni tó wálé tí wọ́n dìpọ́ọ̀tù wálé kò sí orúkọ tí wọ́n pè ẹ̀yin ọmọ ẹ lọ bí bàbá àlú èbó ẹni kí wọ́n fẹ́ jẹ wọn ò ló kọ̀ kẹ́kẹ́ ju bàbá àlú èbó lọ tòyíwọ́ ló lò gbogbo ntọ́lọ̀ fún ọ tó fi ṣàṣeyọrí torí àwọn tó jẹ́ ń jẹ rẹ náà lọ fẹ́ kẹ́gàn rẹ ẹ gbọ́wọ́ méjèèjì sókè gbogbo ẹni tó ní bó ṣe lọ sẹ́jọ́ lọ padà. gbogbo ẹni fẹ́ sọ ìrìn àjò rẹ̀ dòfo. bíbélì pé ó yí ìmọ̀ àwọn alárèkérekè dà gbogbo ìmọ̀ àwọn lórí rẹ̀ olúwa yí ìdánù gbogbo ẹni tí ń retí pé ẹjẹ wo ó ti lọ kí ló fẹ́ mú bọ̀. ìdè yèrú kẹdá yẹ ní màrú àkàbà lónìí gbogbo ìmọ̀ wọn lórí ẹ olúwa yé e dànù olúwa yé e dànù olúwa yé e dànù olúwa yé dànù olúwa yé dànù má gbàgbé ọ̀la yìí dé bọ́ọ̀sì fún wọn lọ́sẹ̀ kan lásán kan wọ́n tún lọ́ máa bá sọ ara wọn pé àtọ́dún mẹ́jọ tára lé èyí ti lọ sẹ́ẹ̀tì kan tọ́ra ni o ẹnì kan yóò sọ pé ẹyọ kan tó bẹ̀mí náà nì ó fẹ́ yan thirty sẹ́ẹ̀tì kọ̀ọ̀kan ẹjọ́ sọ pé wọ́n ń ta kọ̀ọ̀kan ní twenty twenty thousand twenty thousand naira than thirty ọjọ́ èlò èlò lọ́jọ́ ìwọ̀n ká three hundred thousand with hundred thousand owó búlọ́ọ̀kù two thousand àbí sìmẹ́ǹtì báàgì mẹ́ẹ̀ẹ́dógún nù ó ń lo bí tọrọ wọ́n tó wá fi aṣọ ara wọn pé ó rí ara alẹ́ rẹ. look at your neighbor ẹgbẹ́ yóò fọ́ mi rẹ̀. ṣé n tó mú bá rèé. is it what i deserve. èmi ò ní débẹ̀ mọ́ o èmi ti àròpé yóò rú dọ́là dé ni ara amẹ́ríkà ọ̀sà wo ń lẹ̀ wọ́n ń lébọ̀ ni ilé bá ọba dẹ̀dúró. ẹgbẹ́ owó yókè. lift up your hands. ló bá ọba lẹ́gbẹ̀ẹ́ London. you have a brother in London. ló bá bu ní ten thousand naira. dúpẹ́ lọ́wọ́ rẹ̀. appreciate him. wákàtí ló fi labour kò tó rí. he labour for hour before he money. give him five thousand. kí kó seun. appreciate that person. dúpẹ́ lọ́wọ́ rẹ̀. ó làágùn. the person labour. ó lè jẹ́ òru ló ṣiṣẹ́ five thousand naira tó pọ̀. ìgbà tí ìwọ ń sùn tọ́ àrùn. ìgbà yẹn lòun dá àrùn mọ́jú. bàbá wa labour bẹ́ẹ̀. bàbá wa ní seven thousand náà lẹ́ fún mi. ẹ tó o ti sẹ́ sí lápò ni mo sọ tẹ́lẹ̀ sí ọ gbogbo ẹni tí ń retí tó máa mú bọ̀ akéèdàyà ni màrú àdàyà èlú mẹ́rù akéèdàyà màsàdà lónìí gbogbo ìpinnu wọn lórí ayé rẹ olúwa yí dànù olúwa yí dànù olúwa yí dànù olúwa yí dànù má bá àwọn ẹlòmíì torí sálárì jẹ́ mọ púpọ̀ dá mi ní ten ten thousand lọ́sùn yóò tó máa tọ pé ten ten thousand lọ́ yóò fún mi èlò ni yóò fún ọ tó ọ̀rọ̀ pọ̀ rọrùn ni ìwọ náà wọ mọ́tò lọ sí bíní rìpọ́bìlìkì kọ́ ọmọ bá wọn rú báàgì ráìsì kọ́ ọmọ bó ṣe rọrùn sí kọ́ owó yẹ àwọn tí ń pín ọ̀n létí retí ẹ̀ lọ́ọ̀dẹ́wò lọ́ọ̀dẹ́wò ẹbí wọn ò di ọmọlẹ̀ bọ́ọ̀bà rí plane wọ̀ gbàkútọ́nu wọlé gbà wọlé kọ́ ọ̀kọ́ sẹ́sẹ́ fà kọ́ wọlé bẹ̀ kọ́ lọ lébọ̀ yóò yí ọ bó ṣe rí wọ́n mà bí ṣe ń lọ wọ́n mà pé kálukú tíráàgù láti jẹ́ nǹkan ni màsáálì màrúwà kádà yá màsà gbogbo ẹni tó wá ní bó ṣe lọ sájò ọjà tá rẹ ọjà epo rẹ ó tún mú omi rẹ ó tún wá retí pé bó ṣe lọ ní ọ̀bọ̀ bó ṣe wù kí wọ́n tó wọn ò ní délé bá wọn ade yaluma ruakabaruama ekeda yalimasada bó ṣe wù kí wọ́n tó àwọn tí ìrètí tó máa mú bọ̀ àwọn tó dúró tí wọ́n kóra àwọn jọ sẹ́nu bodè tí wọ́n láwọn fẹ́ wò bí ó ṣe rí bó ṣe wù kí wọ́n tó mo gbàdúrà ọlọ́run àpọ́sù ayọ̀ babalọ́lá ò ní délé bá gbogbo àwọn tó ń fi ẹ̀gbẹ́ sí ọ. those are sending curses to you. àwọn tó ń ṣépè fún ọ. those are cursing you. àwọn tó ń gẹ̀gùn fún ní àjò rẹ. those are cursing your journey. gbogbo àwọn tó fọwọ́ sọ́wọ́ pọ̀. those are joining together. tí wọ́n ń sisi ọ̀dìlẹ̀ olórí. àwọn tí wọ́n ń gbàdúrà ọ̀dìlẹ̀ olórí. those are negative about you. àwọn tí wọ́n ń wá sí ọmọ ọdún rẹ dànù. those are wasting your sweat. tí wọ́n di ọ̀la kọjọ. mo gbàdúrà in the name of Jesus. Marua da yari kapa. Edeye rue da yali kapa, Ayama sa da yali keruada. Gbogbo ibi tí wọ́n rìn dé. Láti ṣiṣẹ́ lori. ní da Akẹ́dàrí sa da ya. Mo sọ tẹ́lẹ̀ nípa agbára ìpè Olódùmarè lórí mi. Ọlọ́run àpọ́sù Ayọ̀ Babalọ́lá. Ó bà iṣẹ́ wọn jẹ́ lórí ó bà iṣẹ́ àwọn jẹ́ lọ́lẹ̀ ó bà iṣẹ́ àwọn jẹ́ lọ́lẹ̀ ó bà iṣẹ́ àwọn jẹ́ ó bà iṣẹ́ àwọn jẹ́ ó bà iṣẹ́ àwọn jẹ́ ó bà iṣẹ́ àwọn jẹ́ iṣẹ́ ọ̀dì tí wọ́n ṣe lé ọ lórí mo gbàdúrà lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ lónìí iṣẹ́ yẹn bàjẹ́. Say your bàjẹ́.

ní ẹ sọ̀rọ̀ ó ní mo sick. he i'm àìsàn yẹn le gan. so serious. èmi àti ìyàwó mi. àtọmọ mi la wá bí o ìgbádùn ara ni mi o mo ní nọ́mbà gílẹ̀ mú o mo ní ẹyin wo àwọn èèyàn tí mo ní forty eight mo ní ẹ sí gìgẹ̀ ó ní ẹ mo ní kí ló wá ṣẹlẹ̀ ìyàwó mi àjọ débì ni mo wá pé pé kó lọ bá mi mú ATM kó bá ń gbowó wá ah, ẹ̀yìn ti lọ lọ́sàn-án náà kó bá ń kówó wá ìyàwó mi wá bínú lọ lé omi ATM lọ wọ́n wá àbádọ́ mi mo wá ní bàbá bàbá òjò olójú mẹ́rin ni bàbá wo ọmọbìnrin ó yà pé wọ́n lọ bẹ́ẹ̀ ṣe tọrí àánú bó bàbá five hundred naira bàbá gba five hundred naira lọ́wọ́ rẹ̀ gbẹ́ mi òjò bàbá ẹ máa lọ ẹ fi mi lẹ̀ ọwọ́ àgbà five hundred naira ọmọbìnrin yẹn bá di five hundred naira lóòótọ́ ní pásítọ̀ kan wá bẹ̀rẹ̀ pé ẹ jẹ́wọ́ wọ́n láwọn kan lọ sọ fún mi pé tí n bá ti dọ́dọ̀ òjò tí n bá ti ní mọ̀nsẹ́sẹ̀ kì í ṣe bí ẹni ọbẹ̀ kú yóò kàn gbowó jáde ni mo lé mi ó ní ẹ bàbá bàbá zero level ẹ wà ẹ bẹ́ẹ̀ ni òjò ń rọ̀ lọ́wọ́ ẹ dúró bójú ò ẹ máa lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi ò ní ojú mẹ́rin mò ń ní mo mọ gbogbo nǹkan wá ṣe tó bójú ò ti dá ẹ máa lọ lẹ́kọ̀ọ́ padà bí ògógóró ẹ gbọ́wọ́ yín òkè mo gbàdúrà gbogbo ẹni tí ń wẹ̀ sí ìrìn àjò mọ́ lọ́wọ́ mà ṣe é dàrí kàfà ọlọ́run máa kọlù wọn láì lọ́wọ́. kọ́lá rẹ̀ kọ́lá pásítọ̀ tó jí òkú pìrìtẹ́ndà rè. the pastor Mama that resurrected a pretender. woman. mama kan lọ́jọ́ ti pọ̀ mo fẹ́ rí yín. I want to see you. mo lábí mo ti kú ọ̀nà. ìyàwó mi kò lè sẹ́wọ́ síbi tí bá fẹ́ sisi olúwa. èmi ìwojú ẹ̀yàn o. mo fẹ́ sisi olúwa. ó ní ìṣẹ́jú kan. ó ní ìṣẹ́jú kan kọ́. one minute ni. nígbà tí màá máa pe àdúrà mi. ni mo rí kọ́ láti ń dìyàmú. ní yàn gáàsì. ní ń dìyàmú. ní tí máa lọ báyìí. èmi sọ wípé ẹ̀yin ènìyàn ẹ̀yin ènìyàn ẹ yín sókè ìjà dópin ogun ti dán ìjà dópin mo sì kó àwọn ọ̀tá lé wa nù ní kọ́ńdà dì mú pé màmá ẹ má mà kú o mo ní ń bo mo ní ń bo mo parí programu ìparí nine ọjọ́ yẹn ten after nine mo parí bẹ́ẹ̀ mo parí mo wá rí kọ́lá kọ́lá ṣe jésù rà wọ́n padà jésù rà wọ́n padà mo ní kí ló ṣe wọ́n kí ló mú yín kọ́lá ìwọ náà fẹ́ máa jí òkú kìtẹ́ náà láìdé kò sí tó ṣe wọ́n ẹ ká òróró sí lẹ́nu òróró lèmi gbé dání ká máa lọ láìdé bá lọ́ọ́ bá dé láìdé bá ní màmá bọ́ọ̀lù ọ̀sẹ̀ wá ń ṣe yín ó ní mi ò lè jókòó mi ò lè ṣe kankan láìdé bá yọ one thousand jáde bàbá mi náà màmá yẹn bá ní ọjọ́ ìgan nǹkan lọ́rọ́ wọ́n ní kí n pretend fún pé yóò gbowó fún mi mo lẹ́nu ẹ kọ́ ọ̀rọ̀ sí ọ lẹ́nu ní bẹ́ẹ̀ padà jáde wá ata tútù ní dà sí ọ lẹ́nu bí n bẹ́ẹ̀ wálé kàtà yín di ọmọ rin ni ọ bẹ̀rẹ̀ gbélé onítúláàsì nu ìyá bá dìde lọ́ba tó jẹ mọ́ ni pé ọjọ́ ìkan ti ya kántáfíìtì o gbogbo nǹkan ní gẹ́ẹ̀tì mọ́nítọ̀ kọ́lá aṣọ di pastor tó jí òkú packaging. they are resurrected a packaging o. ẹ wọ́n jí òkú packaging nù ẹ gbọ́wọ́ yín sókè ẹ pariwo sá. shout aloud. jẹ́ kí àmì ibi ọ̀tá di ọ̀ma àṣẹjáde sí ọ èké dàyà ni màrú àkàbà elume ruadaya masadaya ọ̀yà jáde níbẹ̀. Amen dẹ́yà dẹ́mi láwọn pẹ́ pé opó ni mí o ọmọ márùn lèmi nìkan tọ́jú mo dé mo ní ẹ lọ ọmọ tọ́jú ẹ Jésù ní tọ́jú gbogbo wa èmi kò ní ìyá láyé ọmọ aláìní ìyá lèmi náà èmi náà retí ọlọ́ni mo sì mọ̀ pé ilé ọkọ kan ní ti ń bọ̀ èmi mo ní èmi tó ń wò yìí èmi náà rọrùn ìwọ náà rọgbọ àjọ lé ní oko lèmi ti wá ìwọ ti pẹ́ lẹ́kọ̀ọ́ ọbẹ̀ gbá mi èmi náà ti ojú ẹ̀mí rí ọ bẹ́ẹ̀ ni sà don't gbá mi I see you ẹ pariwo ilẹ̀kùn tí ayé tì tí mi ò fi lè tẹ̀síwájú iná fọ́. Masada yagaba, edaja ni waru agaba, ekeda yamasa, adaja ni waru agaba, ọjọ́ máa polówó ọjà lórí pékéèjì kókùtà ọmọ bá wọjà rẹ. don't advertise your product this page. wọ́n kàn fòkùtà sínú ọjà rẹ wọ́n kàn máa wò báyìí pé èsì ni máa yọ owó mi ni. they will just be saying it's ah, eh, four thousand. four thousand. wọ́n lẹ́ẹ̀mejì làwọn máa rọ́ọ̀nù ẹ̀. they will be running twice. lọ́sẹ̀. In the monday àti friday monday and friday And wà á máa fún four thousand dollars four thousand dollars ní ọ̀sẹ̀ per week mo ní ẹ̀yin ìwo nu who are you saying? I on cream. cream. polo. selling wọ́n láwọn oní cream on ní tó polo. kírímù ń polówó jésù ni wọ́n program. kírímù náà làwọn ó polówó o ní ọwọ́ ajé Per month. oṣù kan wọ́n He said. sixteen thousand dollars Sixteen thousand dollars. maybe eight million no. Exactly. nu mo wá sàlàyé fún ọ pé ibo lẹ ti fẹ́ lọ ọmọ gbà wọn làwọn ọmọ transfer owó sí mi ni èmi ká kàn máa bá wọn sẹ́ndì ẹ̀ ni mo lọ dà omi lọ lágbára jù omi lọ pọ̀ jù nínú ilẹ̀ ẹni ọyọ owó lẹ́nu ẹja tó fi ẹnu ẹja tèmi ṣe báǹkì ó lágbára láti provide owó nú afẹ́fẹ́ payment tó má wọrí èmi ṣe pásítọ̀ àní advertisement oníyìn rere lèmi má pe nọ́mbà ìmọ̀ o lọ nọ́mbà ni o kọ́ ọ má bàa tún lọ́dọ̀ olókùúta o mm. torí tó fi ń lọ mí ìtọ́lùwọ̀ ọ̀rẹ́ mi lọ fẹ́ máa fi lọ mí yìí o ètè máa kéde ọlọ́run tí màá tún wá máa sọ pé kírímù kan rí ẹ̀yin tẹ́ fẹ́ bó rẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ ranjú ẹ̀yin tẹ́ fẹ́ bó sẹ̀ wọ́n wà máa rọ́ọ̀nù nínú. Ah. no no no kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹ gbọ́wọ́ yókè ẹ pariwo sà. tó bá bá èmi ò ṣe yahoo prophet. i'm not a yahoo prophet. no i will just tell you the truth. màá sọ òtítọ́ fún ẹ. no màá sọ òtọ́ ọ̀rọ̀ fún ọ. i'll tell you the truth. tí mo bá lówó láàárọ̀ yìí ọlọ́run fi ọwọ́ ni bí ọba sì wá ọbẹ̀ ń gba àwẹ̀ ni bí n bá jẹun ọbẹ̀ ń jẹ ni bí n bá jẹun ọbẹ̀ ń gba àwẹ̀ ni bí n bá lẹ́pọ̀ nu mọ́tò máa lọ orí òkè bí n bá lẹ́pọ̀ máa jókòó nu lẹ́pọ̀ bẹ́ẹ̀ lórí òkè tó bí n bá sáadà sọ máa fọ sọ máa wọ sọ bọ́bá jẹ́ mẹ́rin mo ní máa lọ máa ní ká máa bẹ̀gẹ̀ fi sí olúwa sórí ayé yìí ẹni bá lọ one thousand years láyé ọjọ́ kan ló lò. he spent just a day. so ẹni bá wà hundred years láyé how many hours ló lò. how many hours. ta ló ti wá lọ one thousand pé láyé rí. mẹtúsẹ̀lá gan nine something ní kò pé one thousand tó mẹtúsẹ̀lá gan òpọ̀jọ́ kan lọ́rùn àtẹ̀wá ń lọ gbogbo ìyàwó ọ̀dọ́ àgùntàn ọdún mẹ́ta àtààbọ̀ ọdún ọjọ́ mélòó wá ní ọ̀jẹ̀ láyé o Go, go! Èmi, èmi, torí There are some things you must not do. Wo bíbí mo ṣe wà. Look at me as I am. Mo ra ilẹ̀ kan ẹnìkan bẹ́ẹ̀ tọ́ bàtà fún mi. Someone understand me, I bought it. Ó wá jẹ́ bíi bóyá two acre àbí three acre ní wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o mo wá ní màá sọ pé ẹni bá fẹ́ ra ilẹ̀ ní online pé kán rà kán sanwó rẹ̀ kán kọ́ kíní sẹ́gbẹ̀ẹ́ kámpù mo wá jókòó pé tí ilẹ̀ bá jẹ́ eight plot táwọn èèyàn bá lọ sẹ́ẹ̀dì owó forty plot bó ni màá máa wá plot tó kù lọ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì nígbà gbowó forty plot bá bọ́ sí lọ́ọ̀dì ìrìlẹ̀ àwọn tó sẹ́ẹ̀dì owó máa sọ fún mi pé owó wa ń bẹ lọ́wọ́ rẹ̀ nígbà tí ó bẹ tó sùn mẹ́ta ẹ ti gbọ́ pé òjò ti gbá wa nígbà bá wa gbọ́ lọ títí tí bá wa lọ bá olúwa olúwa sọ fún mi pé ṣé ilẹ̀ ni mo rán ọ láti máa tà àbí mo ní ọ̀gẹ̀dẹ̀ mi níbo mo rán ọ níbo lọ yà kí ni mo rán ọ kí ló ń ṣe ibi ọgbà lọ ìní dá sí ìwọ ló kó bára rẹ Jòhánù olúwa ò ní kọ́ lọ bọ́ bá ó náà lọ dìlíbà mẹ́sẹ̀gì fọ́ bá ọlọ́run ọ̀dẹ̀ dá sílẹ̀ lẹ́wọ̀n wọ́n sì bẹ́ orí ẹ̀ dànù olórin kọjá bí ọlọ́run rán sí ibi ó fi mí sí mo jókòó sí mi ọ̀rá tájú àyè mi ọ̀yá rẹ́rìn músẹ́ músẹ́ mọ̀ ń wọ́ ọmọ ọ̀ká ẹjọ́ o tó bá wà níbi kó pè mí o tó ló ń sẹ́ndì owó sí mi pé òun fẹ́ fi ṣe kankan ní gbowó èèyàn wọ́ o mo fọlọ́ pè mí o pè mí o mo ti ń wọ láti bí oṣù kan o pé o fẹ́ fi ṣe nǹkan kan lọ́dọ̀ ṣe pásítọ̀ contractor. tó ní kí n bó ń ṣe nǹkan kan pé ilé òun kan pé àwọn tó ń sẹ́ndì owó tí fámìlì òun wọn na èmi kọ́ tó bá jẹ́ pé wọ́n bọ̀ wá yàn ni wọ́n bọ̀ wá yàn níta ní kéde pé ó sẹ́ndì owó sí mi anything money money matter yọ òjò lẹ̀ jẹ́ n fi tẹ́ kí n jíṣẹ́ tọ́lọ́run rán mi kí n rìn débi tọ́lọ́run fún mi lórí ọ̀fẹ́ láti bá kí n sì bá tèmi lọ ká bá a sọ nípa tèmi nínú ayé pé mo ṣe wọ̀n tí mo lè ṣe. I fulfil all righteousness and I did my best máa gbé sáńbọ̀dù ta pé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra lẹ̀ máa pe nọ́mbà mi tẹ́ bá ti parí o àwọn tó lu wa ní dìlíbà gan wọ́n ti pè mí kò tí ì gbé tán mo tó wá tó bẹ̀rẹ̀ tàwọn onílẹ̀ mọ́ ẹ wà máa sẹ́ẹ̀dì pé bó mọ̀ pé owó ti wọlé o wàhálà ń bọ̀ díẹ̀díẹ̀ ẹ tètè gbé mi lórí òkè bẹ́ẹ̀ bá kiri báwọn ẹ wá máa sọ pé olúwa dáwọ́lé olúwa dáwọ́lé olúwa dáwọ́lé olúwa dáwọ́lé ẹ pariwo sá ẹ pariwo ẹ gbé ọwọ́ méjèèjì sókè ọwọ́ wọn ló gbé ntí mo wáyé wá jẹ́ mi ẹ máa gbé ẹ lè gbé lọ. Ah! Masani, Kabamba, Masana. dimbareme enama ruakaboro enama ruakaboro ename ruakaba dayani maruaka edumesa dayani kaba anarie keyada nyamaruakaba akayani maruakaba dayamasudaya akeyada yamakabadaya edumeseda emaruakabaruama masada yalieke faru masada idayani ana masada yagaba mi rí nǹkan kan. I didn't see anything. Mo kàn rí mẹ́sẹ̀gì kan tó sọ Instagram ni mi. I Tó bá ti jẹ́ ìyìn rere ni, máa polówó ẹ̀ lọ. If it gospel, you are free. Ebi kí n rere o lè káàkiri ayé náà la wà fún. Yes, you, eh? just have to make it go viral. Eh, so tó bá ti jẹ́ ìyìn ni, máa polówó ẹ̀ lọ. If it gospel, you are free. Eh, so ti káàkiri ayé náà la wà fún. You just want it to go viral. Lórúkọ Jésù yóò dáa fún ọ. Amen. Ṣùgbọ́n orí wọn ti gbọ́ pé wọ́n ní à ń gbé mi sórí instagram pé òjò rè o ẹnìkan ló ń sẹ́ fún twenty thousand ló ń pè mí mo lé mi kọ́ o ẹnìkan tó pè mí lánàá pé wọ́n gba fifty thousand lọ́wọ́ èmi ò kọ́ o èmi kọ́ o èmi ni mò ń bá kí o àwọn oní advert tó pè mí lánàá those advertising companies. mo ní mo tẹ́ ṣe wàhálà tó yìí. as i'm stressing myself. ẹ ti tún rí mi pè. you still have time to call me. ẹ kan àbùkù funfun o. Hmm white embarrassment. ẹ ká ẹ fi mí lẹ̀ sáyé mi ìyìn rere gospel kò fi tọ́jà mi lógún jù bá that is what i'm conscious of ẹ gbọ́wọ́ yín sókè sá lift up your hands sir. ẹ pariwo jésù bẹ́ẹ̀ kan tuntun ẹ̀yin ìwọlẹ̀ gbọ́n mo wáyé wájẹ́ lọ́wọ́ ẹ bá gbé ń tẹ́ ẹ gbà. tẹ́lẹ̀ kí ni ń bẹ lára mi tọ́lọ́ rẹ fi ń gbàgbé mi jáde lára mi masali kaba o ti segin tọmukolo ori ọma gbàgbé jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde. oya oya oya oya oya oya oya oya oya oya jáde jáde jáde jáde jáde jáde jáde oya jáde oya jáde oya jáde oya jáde oya jáde oya jáde oya oya oya oya oya oya oya oya oya oya oya oya oya ọ̀yà ọ̀yà ọ̀yà. olúwa wá mú Somebody lọ́wọ́ adórí ìrànlọ́wọ́. ẹ pariwo jésù lẹ́ẹ̀kan tuntun. màsá kèrú àdáyà ní màkàbàrú àmà ogun tí the battle that appears to you. Why are you supposed to receive her? Eh, máa sọ pé iná gbé mi lára. say lawyer swallow it. ogun tó ń the battle that appears to you. lákòókò wo. when it's time for you to receive her? Can again now say, Fire to swallow it. Masa dali ruaka baruama. Inweme ruaka baruama, kabaruama, kabaruama. Ogun tó máa ń yọjú sí ọ. Láyé lolú ọmọ òjò. Lákòókò tó yẹ kí ìrànlọ́wọ́ dìde fún ọ. Iná gbé mi. Iná gbé mi. Iná gbé mi. Iná gbé mi. Oya, oya, oya, oya, oya, oya, oya, oya. gbàdúrà ẹ mẹ́lòmíì gbogbo ẹni tí ń bẹ nínú ayé rẹ bá òfin ríràn lọ́wọ́ gbà ẹ máa sọ pé ẹ̀mí mi máa yọ sọnù. wò mí ogun àì ló kéré jù ogun àì ló ti wéṣì ọmọ Ísírẹ́lì jù. and he got the people of Israel wasted. masali akabaru ama torí wọ́n di àsìdí àdìdí ẹrùmẹ́rù màsáàkàrúà wọ́n gbé akáni lójú ogun akáni tọ́jú òun ni pọ́blẹ́mù wọn kò kú o ó tó tọ́jú ogun wálé o wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ́nà òkúta pa màsáàkàrúà dàyà màkàbà wò mẹ́sà ọmọ ìsírẹ́lì kò ní pọ́blẹ́mù pẹ̀lú ọlọ́run wọ́n jáde nílẹ̀ lérí nílẹ̀ íjíbítì wọ́n lọ lẹ̀ lérí àwọn ará íjíbítì wọ́n rí iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe tí wọ́n tẹ̀lé àwọn ọmọ Ísírẹ́lì jáde àwọn àdàlù ènìyàn àwọn náà ló padà mú ọmọ Ísírẹ́lì di ọ̀tá Ọlọ́run. They turned the people of Israel to God's enemies. àwọn àdàlù ènìyàn àwọn ló sọ ìrìn àjò ogójì ọjọ́ tó fi di ìrìn àjò ogójì ọdún mọ́ wọn lọ́wọ́ àwọn àdàlù ọ̀pọ̀ ènìyàn tó wá pẹ̀lú wọn ṣe ìfẹ́kúfẹ́ àwọn ọmọ Ísírẹ́lì pẹ̀lú sì sọ wípé ta ni yóò fún wa ní ẹran jẹ arántí ẹja táwa ń jẹ ní jìbìtì lọ́fẹ̀ẹ́ àti panla àti bàrà ẹ̀gúsí àti ewébẹ̀ àtàlùbọ́sà àti ewéko ohun tí wọ́n rántí nù ọkàn wa gbẹ a lè máa jẹ mánà sáà mọ́nà nìkan láwàá máa jẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ torí àwọn àdàlù ènìyàn wọ́n ti wọ́n pọ̀lọ́ lọ àwọn kan bẹ wọ́n àjọ gbogbo èèyàn kan lẹ́jọ́ rìnrìn àjò ògo that is the secret. àṣírí nìyẹn. gbogbo ẹni tẹ́ ẹjọ́ rìn lọ báyìí. bí ní àjòkó bá yá àwọn kan bẹ tó dájú lẹ. torí wọn ní máàcì ògo rẹ pírọ́blẹ́mù wọn jẹ fún ọ that is the secret. àṣírí nìyẹn. gbogbo ẹni tẹ́ ẹjọ́ kóra yín lọ bí ọ̀rẹ́. o kọ́ lẹ́jọ́ dókè ó ní lára bẹnu àwọn tẹ ẹjọ bẹẹ lọrọ àdókò ó tí ì dìde ni ò tí ó mọ kó tí ì ní lára ọjọ́ tí ìrànlọ́wọ́ bá ń dìde fún ọ ọjọ́ yẹn ló mọ̀ pé ó ní lára ògo wà nínú àwọn tó ń bá rìn ọjọ́ bá ti dàmà wàá wùdú ara rẹ níbi tí mò ń sàlàyé fún ọkùnrin fẹ́mi lẹ́ẹ̀kan Genesis Genesis eighty láti twenty one yẹn nígbà tí èèyàn ṣe ọbẹ̀ fún Ọlọ́run láti twenty one èèyàn ṣe ọbẹ̀ fún Ọlọ́run Ọlọ́run jẹ ọbẹ̀ tán ọlọ́run wípé. God said. yìí ní filẹ̀ bù mọ́. I will no longer cross the line. jẹ́ ìsàlàyé bọ́ọ̀rọ̀ ọ̀lẹ́ ti jẹ́ fún ọ. èèyàn ní investment ọlọ́run. human being among God's investment. ilẹ̀ ní investment ènìyàn. and land is the investment of human being. ọlọ́run gbọ́ ọ̀rọ̀ dìde. Eh, eh, eh, èèyàn ní kíni ilẹ̀ ní kíni ilẹ̀ ni ó mú ògo jáde fún èèyàn èèyàn ni ó mú ògo jáde sọ́dọ̀ ọlọ́run so tí ọlọ́run bá wá fẹ́ bá yàn jà ohun tí ó mú ògo jáde fún yàn lọ́lọ́run ṣépè fún so kò ṣépè fún èèyàn gangan bá ń lọ wo twenty two yẹn ọlọ́run wá wí pé. olúwa gbóòórùn dídùn ó gbóòórùn ọkàn rẹ ẹ pé èmi ò ní fi rẹ mọ́ torí ènìyàn torí pé ọkàn ènìyàn ibi ni láti gbèwé wa bẹ́ẹ̀ mi ò ní gbogbo mọ́ bí mo ti ṣe níwọ̀n ìgbà tí ayé yóò wà mọ̀ ń ibi tá ti bẹ̀rẹ̀ lálẹ́ nìyẹn. Ọlọ́run wa gbọ́ pé yìí ní báyọ̀ jà mọ́ wọ́n ti pé báwọn ti láti ìgbà ìwé wọn wá ẹ di ọwọ́ yẹn musa gbogbo ẹnikẹ́ni tí ń bẹ láyé rẹ tó ń dirí àjògo rẹ lọ́wọ́ ẹ̀mí mímọ́ jà bọ́ọ̀lẹ̀. ìrànlọ́wọ́ máa dẹ̀ súre fún wa kò bá yan ọlọ́run ní ìṣẹ́jú méjì ẹgbẹ́ ọwọ́ méjèèjì sókè bàbá bẹ́ẹ̀ bá yin ọmọ ya láì mórè jésù ní bá yin ọmọ ya láì mórè ìlàjì àkọ́kọ́ ọdún yìí o mo làjà nínú ewu àìsàn bíi coronavirus àánú mọ́ nípa. okwu tìbáwọn bá mi. àbí kí ló rí gbà? àbí kí ló rí gbà? bàbá bímbá yín ọmọya láyé mòore jésù bímbá ìlàjì àkọ́kọ́ ọdún yìí mo làjà nínú ewu àìsàn bí coronavirus. anúmọ̀ríta ogun ti gbá wọn kan mi o. bàbá mi bá ní ọ̀pọ̀ ọ̀pọ̀ ìfọ̀. jésù ti bá ní ọ̀pọ̀ yàrá ìfọ̀ rẹ̀ ìrìnàjò àkọ́kọ́ ọdún yìí kò lájà nínú ewu àìsàn ní kòrónà pàtó. anúmọ̀ríta ogun ti gbá wọn kan mi. Ayaka lebe yaka yaka maka mawa na yake daga o egege ya ya ni màtá o èkó ya ní èké wa ẹ̀jẹ̀ ya da sí a ya ni kàbádà ya ni ya ni àwọn ẹrù ya ni kèrè o ọlọ́run bàbá lọ́lẹ́ o ẹrù pé ya ni màtá pa wà ya ni ah, màtá pa wà o nínú ewu àìsàn ní kòrónà virus anú kò ní bàá. na bara anu bori bama kanti agbada ya ni eke wa ọkọ pínlẹ ma ṣe ya da ya ni mọta ya ni màkàbá o Ọlọ́run bàbá lọlá o eke wa ya ni àkàbá wa mọta ya ni eke wa àtẹkẹ yeke wa ẹdàgbà àtàlẹ́ ọdẹ bàbá o ọlọ́run orí mọ lásẹ̀ o nínú ewu àìsàn kòrónà bàbá àánú mo rí gbà ohun ti dáhùn kan mi o bàbá gbé bá ní ọ̀gbìn aláì kúrò ètò gbé bá ní ọ̀gbìn aláì kúrò ẹ̀yà kọ̀ọ̀kan ọ̀dùn ìgbòlájà nínú ewu àìsàn kòrónà bàbá àánú mo rí gbà ohun ti dáhùn kan mi o àtàlẹ́ ọdẹ bàbá o àtàlẹ́ ọdẹ bàbá o ìyá mi ọkà ọgbọ́n máa dá ìyá mi kà fún ọgbọ́n máa sọ̀kàyà. Ẹ kò pé náà. go na Ano mo ipa oku ti ba na mi o. Abade ma ni na suko. Yeto de ma ni oku ya na suko. Ìyàjà kọ̀ọ̀kan ọ̀dùn ìlú ọ̀làjà. Nínú ewu àìsàn kòrónà bàbá. Ano mo ipa oku ti ba na mi o. Ata àyà kékeré wàdà ní wàdà bá o. Ẹgẹgẹ dága dága bá. Ìwé dájà ní.

azada yege dada ni ma wá faraja dada ni ma wá faraja o ee lára rẹ ọba ògo ọba ògo ee ó dá ní ọba ó dá ní ọba ó dá ní ọba ó dá ní ọba ó dá ní ọba ó dá ní ọba ó dá ní ọba ó dá ní ọba ó dá ní ọba ó dá ní ọba ó dá ní ọba ó dá ní ọba ó dá ní ọba. 我只晓得。 sókè. lift up your two hands. ẹ kígbe. shout aloud. Baba. my father. ọmọ. ó sọ. àti ẹ̀mí mímọ́. and holy spirit. ẹ dìde fún ìrànlọ́wọ́ arise and help me. arise and help me. masada ria masada yalikapa kí ni mo wí. ẹ dìde fún ìrànlọ́wọ́ mi. ẹ pín àwọn àgbààgbà mẹ́ta tó di òkú ayé àti ọ̀run mú. bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ẹ dìde fún ìrànlọ́wọ́ mi. àgbà tí o bá rí gbà nígbà mẹ́ta mo kí ọ kú oríire ọ wà nú àwọn tí ó gbó tòtò lóṣù ó sì tó lọ ẹnáwó méjèèjì sókè à ń lọ nígbà méjì àgbà mẹ́ta tó gbé ayé àti ọ̀run ró òpó mẹ́ta tá a lè pín níyà màsálì màrú àkàbà ọkọ̀ oníyà mẹ́ta tí ò ṣeé yà kò ṣeé fàjà sà ọ̀nà mẹ́ ikọ̀ mẹ́ta ni sà ó sì parapọ̀ ó lòdì díẹ̀ yọkan tó so ọmọ ń gbénu bàbá ẹ̀mí mi máa ń gbénu ọmọ bàbá ń bẹ nínú ọmọ bàbá tó ń bẹ nínú ẹ̀mí mi máa wọ́n so pọ̀ mọ́ra wọn wọ́n lọ mọ́ra wọn kò ṣeé tú kò yá àfàjá o kò sì ṣe é dàrú àdìtú ni sà ẹni bá tu òrí tú ẹni bá ti pè òrí pè wọ́n wú àwọn àrí ayé pè kíkí wọn àrí pè ẹ gbé ọwọ́ méjèèjì sókè bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ẹ dìde fúnra lọ́wọ́ ní àárọ̀ yìí ẹ dìde fúnra lọ́wọ́. the mẹ́tẹ̀ẹ̀ta bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ẹ dìde fúnra lọ́wọ́ mi kí ni kí wọ́n ṣe bàbá ọmọ àtẹ̀mí mímọ́ ẹ dìde ẹ dìde ẹ dìde fún ìrànlọ́wọ́ mi ẹ dìde. sí ọ. I decree to your life. Mo pe àgbààgbà mẹ́ta tí ń bẹ lọ́run. I call for three elders in heaven. Èlé kẹrù mà sádà. In the name of Jesus. Ànẹ́mẹ̀ ṣe é dàrí àná. Abba father. Ẹgẹ́yẹ kẹrù mà dà. Oh yes Lord. Àkẹ́yà màrú àná. Almighty God. Ìlú mà sáàlì kàrúà. In the name of Jesus. Èkéèdù yá màrú àná. Oh yes Lord. Bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Father son of the spirit. Wọ́n dìde fún ìrànlọ́wọ́ rẹ̀.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 kéde ire àti àánú ó wọnú ayé rẹ lọ bẹ́ẹ̀ lọ́lúwa sọ ògo forúkọ olúwa ẹ tẹ́wọ́ bórí ọ̀fẹ́ yóò dáa fún ọ mo fi ọlọ́run bí ọ gbé ìgbé ayé mímọ́ fíra rẹ jìn fún ọlọ́run fi gbogbo ayé rẹ tẹ̀lé ọlọ́run ó ní ọmọ fi ọkàn rẹ fún mi mo fi ọlọ́run bí ọ gbé ìgbé ayé mímọ́ sá fún ẹ̀ṣẹ̀ bọ́ ọlọ́run rìn nínú ìwà mímọ́ àti ìwà pípé yóò sì dára fún ọ lórúkọ Jésù yóò dára fún ọ lórúkọ Jésù yóò dára fún ọ á pàdé ní alẹ́ kó tó dìgbà yẹn wàá ti wà nínú ẹ̀rí wàá ti wà nínú ẹ̀rí wàá ti wà nínú ẹ̀rí ẹ má gbàgbé night of deliverance lóru òní àwọn tó ní fibroid yẹn tó bá jẹ́ pé ilé lọ́wọ́ gẹ́ẹ̀tì omi sọ́dọ̀ lórúkọ Jésù àdúrà rẹ̀ ó gbà wá. Send the message through sórí messenger I don't message anyone on messenger mi ò dẹ̀ ní instagram and I have no instagram account ẹnìkan máa ní kó sanwó kì í ṣe látọ̀dọ̀ mi o lórúkọ jésù ò ní bọ́ sọ́wọ́ ò ní bọ́ sọ́wọ́ ò ní bọ́ sọ́wọ́ ò ní bọ́ sọ́wọ́ yóò sì dára fún ọ I love you all you are blessed in Jesus name yóò pé ohun gbogbo èmi àti àjọba jésù jọba o má gbàgbé jésù ò ní pẹ́ dé mọ́ ó bọ̀ láwọ̀ sánmà gbogbo ojú ni ó rí o àtàwọn tó gún lọ́kọ̀ àtàwọn tó dé ládìí ẹ̀gún àtàwọn tó ń gún lọ́wọ́lọ́wọ́ àtàwọn tó tó rò pé àwọn lè tún rí adé dé lẹ́ẹ̀kejì kò lè dé adé ẹ̀gún lẹ́ẹ̀kejì ó ti dé lẹ́ẹ̀kan kò lè tẹ́ ẹ̀ lẹ́kan mọ́gi o ara yín lẹ́ǹkan padà ẹ̀ lẹ́kan jésù mọ́gi mọ́ ó ti gorí igi lẹ́ẹ̀kan fún ọ láti fi ọ̀nà ó sì ti fi ọ̀nà ọ́ ó ti sọ fún ọ pé òun lọ̀nà òtítọ́ àti òbí wọn bá tó wá ń pé ó tó kàn lẹ́ẹ̀kejì ara lọ ń kán o lè agbéga gidigidi a fún kan tó borí gbogbo orúkọ pé lórúkọ jésù ìgbogbo orúkọ wólẹ̀ ìgbogbo àwọn jẹ́wọ́ pé jésù lolúwa àti àwọn tí ń bẹ lọ́run àti àwọn tí ń bẹ ní ayé àti kó kọ́kọ́rọ́ lé lọ́wọ́ ó ti sọ wípé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè ẹni tó ní kọ́kọ́rọ́ dáfídì lọ́wọ́ ẹni tó ń ṣí ẹnikẹ́ni ò lè ẹni tó ń tì ẹnikẹ́ni ò lè ṣí you are blessed in Jesus name i love you all lórúkọ jésù ojú òní tì yín ojú ò ní tì yín ojú ò ní tì yín ojú ò ní tì yín ojú ò ní tì yín ojú ò ní tì yín ẹ ti ọwọ́ fún orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ ti bàbá ti ọmọ ti ẹ̀mẹ́ mímọ́ ó máa bá wa lọ ó ràn wá lọ́wọ́ kó tì wá lẹ́yìn láti ìsìn àtìrìtì láéláé. aleluya méje ọyọyọyọyọyọyọ.